mama Suzi, mama o oh, mama yóò nígbà èkó yàjọmọ lóní o ìgbà ló nígbà ń lò èkó yóò àjọmọ lò it's my time let me lò gbà mí mama fifty sixty seventy ọjọ́ orí màá lọ àgbà má ti lọ o màmá ní kò sáàgbà ní ọ̀kẹ́rẹ́ kí lọ́mọdé lè ṣe o tágbó lè ṣe òun ni màmá rò ni màmá bá gbọ́n sí gbòòrò fifty sixty seventy màmá àgbà ní yín ẹ ti ṣe yìí tán fifty sixty seventy màmá àgbà ní yín ẹ ti ṣe yìí tán sùn sí màmá màmá ọgọ́fà ọdún ọlọ́jà rẹ o suzi mama suzi mama mama ọgọ́fà ọdún ọlọ́jà rẹ o suzi mama. ohun mo ní máa fi wá mu tí wọn ò ní oṣù ọ̀rọ̀ ni ó ní sùúrù ló lè káyé já. Suzy mama, yeah. Suzy mama, oh mama yo nígbà. Eko ya jọmọ lóní o, ìgbà ló nígbà lò. Èkó yo àjọmọ lò. Ọmọ ọkọ tó ṣẹlẹ̀ ní pé ọ̀la ìfọ̀lá tó tẹ̀ ṣe rí ẹyin. Orí ní ìfẹ́sì mi gan ni. Ewu lélẹ́yìn ni àbí makeup. àṣẹ yóò ṣògbọ́n mo gbé ayé mi o níbi táwọn tó yan ayé máa kú wà flaky dìde owó àǹkó à ẹ̀ ń ṣàbíamọ dáadáa o ká tiẹ̀ wá gbà pé pákéjì yìí ń mi lójú ó dì sí ìfún mi kò jẹ́ rí gbogbo kọ́lọ́ blọọ̀kì báàgì tẹ́gbẹ́ yìí ẹ̀yin wọ́n lè sọ fún mi pé à arúgbó ni yín o kémi lè mọ̀ pé mo ti ṣọjà ra o. ńgbà tó rí yín tiẹ̀ fi rí báyìí ẹ mọ̀ pé abẹ́ ló máa ń tètè tè báwo làbẹ́ yín ṣe fẹ́ rí ẹ̀ ń ṣàbíamọ dáadáa o ayé mi o ẹ wá tẹ̀lé mi ńgbà tí mo pè yín mo dẹ mo dùn o níṣẹ́ ni kò tọ́ mi wò wọ́n rí i pé mo dùn. ẹ máa dùn kú náà ni ẹ bímọ àbí ah, wàhálà ẹ ń ṣàbíyamọ dáadáa eh. Eh, ẹ̀yin àgbà òṣì ẹ dẹ tẹ̀lé mi ẹ ti fi packaging ẹ ti fi dí mi lójú. ẹ eh, má fojú àgbà wò mí mo dàgbà lójú ni wo ah, mo dùn gan-an tó bá tọ́ mi wo mo dùn jẹ́ ká ṣe wọlé náà. Ah, ìyá yìí ẹ ẹ lè jèrè ó yá ẹ sọ káyẹ. kájẹ̀ pé pé gbogbo pákéjì yìí ó sú mi lójú ẹ̀yin ò gbọ́dọ̀ ṣàánú mi gẹ́gẹ́ bí abiyamọ ìpè à àgbàlagbà ní o ẹ wá wọlé ọ̀ya ẹnì so ní táwọn ọmọ gidi wà. tọ́bi wo tọ́bi wo ti bá wú ti bá wọ́n sí. fifty sixty seventy màmá àgbà ni yín ẹ tún ṣe yìí tán fifty sixty seventy màmá àgbà ni yín ẹ tún ṣe yìí tán. wọ́n mọ̀ yìí láti gbà lọ́run ti mọ́ ní èyí tí ìbí lójókòó tó ń wò wọ́n tún mú náà lọ òun tún dìde kúrò nídìí ẹ̀ ebi ni kí máa fọwọ́ kí máa gbálẹ̀ kí máa ṣe gbogbo ẹ̀ àbí òun ní dìde kó lọ fọ̀. tó bá yẹ tó bá gbálẹ̀ kan wà lọ fọ abọ́. ẹ ẹ ebi ni kí lọ fọwọ́ fún ẹ ó dáa má dìde ń bẹ̀ o. má gbẹ́lẹ̀ sí yàrá. má dìde má dìde. tó ń pínlẹ̀ yẹn bá mi. wọ́n mi ṣọ́bẹ́ náà mi sọ fún mi ṣọ́bẹ́ náà mi ìbàdàn tètè ó ti wẹ̀ lẹ́rù. adébíládé sílẹ̀ ṣẹlẹ̀ ó ti ṣọ́kọ́ náà ẹ̀gbọ́n ẹ̀ pa ni ó ṣì èrè ni kí ló dé tó mi kí ló ṣẹlẹ̀ kí ló dé ó gbogbo sí ìbẹ̀lẹ̀ àtàrọ̀ kò lọ́ fún kankan nínú ilé mo tún wà fún túbọ̀ sàmútú sọ fún ẹ wọ́n wọ́n ti bàjẹ́ ju ó ti bàjẹ́ ju dúró ṣé ọmọ kó ju ẹ̀ lọ́nà. ṣé tó yẹ pọ́ ti ní small stature bó ṣe kéré tó yẹ ó gba ọdún méjì lọ́wọ́ ẹ̀ kí ni problem ẹnu lẹ̀ ṣé tó yẹ pọ́ ti jọ́kùnrin nìkan oṣù tó bá kọjá ìyẹn sí mi ní àárọ̀ máa lù ẹ́ bí bí ẹni lu aṣọ òfin ni ìwọ ìdí ọ̀tọ̀ sí. ọ̀kọ́lá kí ló dé. ẹ káàbọ̀ mọ́ mi. kí ló ṣe bọ̀dá kan náà ló máa fẹ́ lọ àǹtí tómi lọ́lá pa. ṣé ni mo bá ní bíbà tó tó kí ẹ̀gbọ́n ìmọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí lùlùkulù ẹ̀yin dẹ̀ ló bọ́mọ ìjẹ́ o ẹ̀yin lè bàjẹ́ torí pé ó ti jọ́kùnrin nìkan tó bá ṣe ẹ̀ẹ́nì jẹ́ kaba wí ẹ wo ẹbẹ́ mi kìlọ̀ fún o ẹbẹ́ mi kìlọ̀ fún ọjọ́ tó bá kọjá àyè sí mi nulẹ̀ máa lùlùkulù ni o ti bá lù tán tẹ́yìn kan tẹ́ bá dé tẹ́ bá rí ẹ̀ nídàá mọ̀mọ́ o irú rọ́bìṣì wo nìyẹn àmọ̀ràn ìgbọ́n abẹ́ sí lù wọ́n lùkulù ẹ wò mọ́ mi bíbẹ̀ jókòó sí látàárọ̀ tíìvì ló ń wò kó lọ fọbọ́ mo wá bá wí ló bá dogun o ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ ọ̀kan là. ṣé ní ọ̀pọ̀ sí gẹ́gẹ́ bí ẹran rí rẹ̀ sí ló ṣe ń ṣì ti àbí kò ń ṣẹ́gbẹ́ ẹ̀ àbí àbọ̀ abáni tiẹ̀ ó yá gbọ́dọ̀ ṣe ń wọ ẹ̀yìn lọ sí kíṣìnà kó lọ fọ gbọ̀n abọ́ yẹn. Ah! wọ́n lè lọ orí ẹ káàbọ̀ ọ̀nà mi. báwo ló ṣe ẹ̀yin náà mo kún dúró dé látàárọ̀ sórí àtẹ̀bá dé. kí n tó wà ló máa múra lọ school owó tí mo béèrè lọ́wọ́ yín yẹn. sórí àwọn ọ̀gá wa níbi iṣẹ́ mo dúró dúró dúró títí títí tí lẹ́yìn pé bá wọn máa sanwó fún wa àwọn ọ̀gá wa wọn sanwó fún wa kò sí bí mi ṣe ṣáájò títí tí lẹ́yìn yìí wọn ò fún wa lówó wọn ló di next week mo tún wà lọ sí ọ̀dọ̀ alájọ tí máa ń dájọ́ sọ́wọ́ ẹ̀ ó ní báwọn kì í ti sọ láti kàn bí ìjẹta ipa àwọn tó ń sọ ló ń kówó fún lánàá pé kò sí kọ́bọ̀. mọ́mi ṣé mo tún máa dúró di next week kí n tó tún padà sí school ní báyìí ọlọ́run ní jẹ́ kó di next week wò tó bá kàn lógì màá fọ́ ọkọ̀rọ̀ tí bá ti ń lọ síbi iṣẹ́ lálẹ́ yìí àwọn tájọ ń gbálẹ̀ màá ṣàlàyé fún wọn tó bá lè rówó yá mi tó bá dẹ̀dẹ̀ ọ̀sẹ̀ tó mọ̀ tá a bá gbowó màá fún wọn lówó wọn ìyẹn ni mo tún gbọ́kẹ̀lé báyìí. àmì ọlọ́run àjẹkẹ́ owó o. àmì àmì. pẹ̀pẹ̀lẹ̀ kí lè máa jẹ báyìí. ẹ eh, ṣé ìṣá ti ẹ mo ti ní kí tómi da ráìsì ẹ tó kùn lè kó gbé kaná kò sọ bẹ́ẹ̀ ṣé máa fi ṣe ní concussion. ó ní ṣe concussion bẹ́ẹ̀ ni. nígbà kan ẹ jọ wọn bá ń gbélé ìwọ ni lọ ṣe nǹkan yìí ó ṣe o. Ah, lórí burúkú mà lọkùnrin yìí ó lórí burúkú lọkùnrin yìí o tó mo dẹ̀ ti fọkàn balẹ̀ pé ó kéré òkèrè bó ti jẹ́ twenty thousand máa rí gbà lọ́wọ́ ẹ̀ ó wá wò mí ó wò mí títí títí tí ó ní mo dàgbà ayé ẹ̀ màgbà mi ṣé mo dàgbà náà ní lóòótọ́ báyìí ẹ eh? ha ọlọ́run mà ní jẹ́ kí n bá rú ọkùnrin yìí báyìí pàdé mọ́ òun. èmi lọ síbi iṣẹ́ rẹ̀. àmọ́ mi mi lọ lẹ́sìn. kí wàá nìyẹn dé. owó ni. Ah! owó ni bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. láìkí owó fọ́ lórí ọ̀rẹ́ ṣé wọ́n dẹ̀ dàrú wọn dání. wo èmi ń jáde lọ. má yàgbé sáwọn ẹ̀gbọ́n ẹ̀ o. ìwọ ọmọ mi àwọn olùkọ́kọ́ máa ń tọ́ mi tí má fi ń ṣe bẹ́ẹ̀ sí. ikọ̀ yàgbé sáwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n á wulẹ̀ sọ ẹ́ dá ti kù wọ́n á máa nù ẹ́ nígbà tó má dẹ̀ tán sí èmi náà ni màá máa gbé káàkiri ó ní fọ́ síbi tọ́wọ́ ń gbé dè má nà ọmọ mi o má nà mo tàn pọ̀ wú ẹ̀ yá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. inú wo mo ní kó máa mọ̀ ní kó máa mọ̀ mọ́ lọ ẹ̀kẹ́ fún ọ̀nà ọ̀dọ̀ ní náírà ìwọ tó lọ síbẹ̀ sí ọ̀nà ọ̀dọ̀ ìdáná. ẹ ṣe máa. ó yàrá jẹ́ kìí sí máa ní. ẹ tún bí a tún gbogbo ilé ṣe o ṣe ti gbọ́ gbogbo ẹ ti jọra wọn bọ̀ bẹ́yìn láti bí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ makeup láti bí forehead bẹ́ẹ̀ yẹn lẹ ti máa mú ṣó ti yé yín ẹ wá kun gbogbo ẹ má kun ṣé bó yẹn kun bọ ṣe pé ó ti pé eré ibi gègèrè mú. láti bí orí ẹ̀yin gan ti kírun jù ah, ẹ ti kírun jù lẹ kírun kírun gbogbo orí dá dúdú yìí hmm. ẹ̀yàn ò kí yọ lọ́ọ̀ lẹ́nu ẹ̀kan lọ́dún ní babamode o ẹ̀yìn yọ lọ́ọ̀ lẹ́nu jù ẹ dá nǹkan bo dá nǹkan bo ẹ̀ wá kun wá sọ́wọ́ sàlẹ̀ báyìí. tí ẹ̀ mọ̀ ṣe tí wọ́n bá fẹ́ múra jáde èèyàn máa múra bí ìgbà tí wọ́n fẹ́ kọ́lé ni ẹ̀ pẹ̀lú ìjà wọn fẹ́ kọ́ tí foundation ò bá dáa hmm. kò kí ń dáa hmm. ilé yẹn máa ń wó ni ẹ máa kókùn síbi tó yẹ kíkùn wà ẹ máa wọ àwọn body magic nǹkan kan yẹn ẹ kókùn ẹ kọ́yàn ẹ kó gbogbo ẹ ẹ ra bra tó dáa ẹ fi gbé ọyọ yín ṣó ti yẹ irú eléyìí tẹ̀mí wọ̀ yín sìn báyìí ṣó ti yẹ yín mẹ́yìn ẹ dẹ̀ ní yẹ kó jẹ́ pé gbogbo ẹ lè tẹ gbogbo ẹ yìí ẹ má bọ gbogbo ẹ. ṣé bó ṣe mú iná rìn ṣe máa máa kọ́yàn mi. tẹ̀sán máa wọ nìyẹn abúlé aláyé ń wọ̀. Mm. ilé ìtẹ̀wọ̀ yóò dáa lẹ́sẹ̀ bí àwọn ará Ìbàràpá ilé yóò dáa ṣe rí tẹ́ máa gbogbo ẹ̀ báyìí máa kó jẹ́ kó máa ẹ sáré bó tún ṣẹ́kù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí. tẹ́ máa kó ṣé bí wọn máa ṣe báyìí bíi ti ẹ̀yìn náà. ṣé máa kó nìyẹn. Mm. tẹ́ máa fún mi hello darling wọn ìyàwó jọ lọ́mù. ṣé pé wọ́n láìkì ọyàn. ọmọ mi kan ló máa ń sọ bẹ́ẹ̀ ó tún ní ṣàìṣàì náà máa ń dà sí. ó ní. ó ọmọ yìí ọmọ alábàríkà ni tó má bá ń da ṣàìṣàì sí báyìí gbogbo ẹ̀ máa máa kọ́ mọ̀nà báyìí ni tí bá máa dé báyìí ẹ pé ilẹ̀ kó sọ pé mọ mi wá jẹ ayé òrìn rẹ̀ ìgbádùn dáadáa ó wà náà dọ̀ọ́ hmm. tèmi bẹ́ẹ̀ ni. bó ṣe máa ń ṣèyàn nìyẹn tí wọn wá kọ lò báyìí bí ìgbà tó gbọ́n bẹ̀rẹ̀ lásìjú èèyàn ààbò tó bá yá mọ́ra ó máa mọ́ra. bóyá fi wíìgì sí yẹn sìn ẹ rí i pé gbogbo orí yín tó funfun yẹn everything ti cover hmm. ṣé ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn àmọ́ o ẹ sì máa padà dá ìròrí yín funfun tó wà ń yẹn pọ̀ torí bá dẹ̀ ti ń funfun tó tó báyìí mm. abẹ́ náà àti máa ní funfun kankan irun abẹ́ ìkọ̀ọ̀kan ló máa ń funfun ṣùgbọ́n tó bá ti di pé irun funfun fẹ́yọ̀ báyìí ẹ̀rọ pé irun funfun máa ń dá yọ ni ṣó ti yé mẹ́yìn ó ní ìtẹ̀ máa lò sórí ó ní ìtẹ̀ máa lò sábẹ́ àmọ́ ṣe irun abẹ́ yẹn ó tún ní nǹkan tẹ̀ máa fi sí tó máa dàbí tọmọ tuntun ṣùgbọ́n tó bá ti ń di pé ọjọ́ ogbó ń dé báyìí irun abẹ́ máa ń ta kókó máa ń lọ́jú pọ̀. a máa tún ṣe abẹ́ tó máa dàbí jẹ́ríkọ òun ni fíìmù ọ ah blue film ni ọ blue film ẹ máa wo blue film o ṣe wọn pé dádì àmọ́ mi lè máa ń ṣe tẹ́ máa sùn gbalaja eré sùn gbalaja ò tà mọ́ o ẹ lè ṣeré sùn gbalaja o ṣe rí fíìmù yẹn tẹ́ bá ń wò ẹ máa fọkàn bá lọ gbogbo bá ṣe ń ṣe onímọ̀ ọ̀la onímọ̀ ọ̀mu onímọ̀ ọ̀gùn onímọ̀ sọ̀kalẹ̀ ṣó ti yé yín mẹ́yẹn ìgbà míì ẹ lè wà lórí eré kọ́ máa kọ́kọ́ àwílò ṣọ̀fẹ́ tó máa fẹ́ jọ àwílò lògùnbà ṣọ̀fẹ́ eré àwílò lògùnbà eré pákù pákù pákù pákù ni. tó bá ti wá di pé ìpàdé àwọn àgbàlagbà ṣó ti yé yín ṣọ̀n pé eré àgbàlagbà eré kéèyàn máa ra jo ni ṣó ti yé yín ẹ wà ní kọ́ àwílò mẹ́yẹn ẹ sọ eré dìbà sílẹ̀ àlàkẹ́ àbáyìlà ọmọ wúrà ẹ máa kọ́ sínú ṣe wéré wéré kábàámọ̀ ṣó ti yé yín ṣe mọ eré wẹ́rẹ́wẹ́rẹ́ ni mo máa ṣe yóò ti yẹ ń gbẹ̀yìn àmọ́ tẹ́ bá ti pàdé àwọn èèyàn bíi múkàrè tàbí tẹ́ pàdé bánà olúwaye kámẹ́rà ah mọ̀mọ́ àwílò ní kẹjọ́ wèrè ni wọ́n àwílò ni o ẹ̀ ṣeré dé àwílò straight bó ṣe lè ṣe nìyẹn gbogbo ètò kù ìpàdé nínú blue film ìwọ náà wà mọ̀ kó kọ́yàn iṣẹ́. irọ́ ni oh. ẹ mú mi yan àwo ah. <laughs> mi alágbára àṣefílọ́mọ lọ́wọ́ ni. wo tètè wọ náà dáhùn torí bàbá yìí rọpò ẹ kó má lọ ká wa mọ. Ah, ẹ má wọrí òun hmm. yẹn kẹ ọ la pé tó di ẹyin lẹni ilé ẹ kí ni àkúrò. ìbújú ah, mi ṣe rí. Say this kind dance, dance, you do like say you dey make me mad oh. Say this kind dance, you do like say you dey make me crazy oh. Say baby, what kind dance you do has oh. Say this guy dance to the do for make me curse as on Say this guy dance to the do they make man curse as on Say this guy dance to the do too sweet for man as on Ha. Say baby dance to your kejijo. Ha. Kejijo baby dance to your kejijo. Ha. Kejijo. Oh yeah dance to your kejijo. Ha. Kejijo baby dance to your kejijo. Ha. Kejijo. past two, and the time is quarter past two. Say the girl say make you go ten two. She dey ask if I go chop banku, ha, I go chop banku. Mommy say I go chop banku. With the way you dey do your sexy wine, why I no go chop banku? Ah, come on, eh. baby just come on, eh. ah, it's okay, it's okay, ah, come on, eh. baby just come on, eh. ah, it's okay. Yeah, yeah, which kind of dance yeah, you dey do? Say this kind of they do like say you they use juju. Say this kind dance, say they do like say you they make me mad oh. Say this kind dance, say they do like say you they make me crazy oh. Say baby, what kind dance you they do has on to? Say this kind dance say they do for make me crazy has on to. Say this kind dance say they do they make man crazy has on to. Say this kind dance say they do too sweet for man has on to. Ha. Say baby dance you catchy Joe. ha, catchy jo. Baby. kẹjíjó kẹjíjó ó dance yo, ó ha! ọ̀gbẹ́ni wo ilẹ̀ tí mú èmi ti ń lọ́lẹ̀ o. ẹ káàárọ̀ mà. káàárọ̀. ta lẹ́yìn. Ah, ah. ìwọ ni ta lèmi ṣé bá a jọ sùn mọ́jú ni ọdẹ ni ta lèmi mo ní mò ń lọ́lẹ̀ azẹni kí lẹ kí lẹ ń ṣe ń bí ah, ah ṣé bàjẹ́ wá láti kílọ̀bù lálẹ́ àná ni. ẹ̀yin àti ta lẹjọ sùn mọ́jú. bíbá ilé mi àti ẹjọ sùn náà. Ah, ẹ jọ ṣé àṣẹ ah ah mẹ́wàá ṣẹlẹ̀ ah, ìwọ tó jẹ mí látòrí ra ẹ̀ tó lá mi látòrí ra ẹ̀ títí títí dénú sí ti rúùmù lọ́hùn. lákì ni. Ah, ah ànípò lámi ó lámi ó lámi ó lámi ó lámi kódà ó fẹ́ lè sùn bẹ̀ mọ́jú. mo gbé lẹ́yìn kí ló ń sọ yìí ìwọ tó lámi báyìí tó lámi látòrí títí sí báyìí tó lámi báyìí tó lámi báyìí tó lámi báyìí tó lámi báyìí tó lámi sí débi. yéè mo dẹ̀ wọ club lọ mo gbé ìyá mi wálé ààyè mi bàjẹ́. gbàgbé pa mi jàre èwo ni mọ́mì ẹ̀ ṣe ìwọ tó tó fẹ́ lè kú sórí ẹ̀ tó ń sọ pé àṣẹ bí mo ṣe dùn rè ó mọ̀ pé bí mo ṣe dùn rè ṣé òun ò mọ gbogbo gbà yẹn mo ti mọ gbọ́n yín mo ti mọ gbọ́n yín ó yá ó lè lè mí jìbìtì láyéláyé wò mí dáadáa ó yá dá mi lóhùn àdéhùn wa ni. àdéhùn. àtúnjọ ah. <laughs> ṣàdéhùn. àjọ ṣàdéhùn. èló la jọ sọ. ten thousand ló a mí. Ah, ayé o ò máa ní dá o ọtí ló mú mi gbẹrù yìí. wàhálà tiẹ̀ ni ọfọ ẹ wọ́n di ẹ lójú níran ó dẹ̀ dùn òkú gbẹ ló ń jẹ gbogbo ẹ ló ń jẹ gbogbo ẹ ṣí ọ. fifty sixty seventy màmá àgbà ní yín ẹ tún ṣe yìí tán fifty sixty seventy màmá àgbà ní yín ẹ tún ṣe yìí tán lẹ́yìn lẹ́yìn arúgbó yìí èyí tí mo ṣe gan àfi kí ẹrí mi. ọlọ́jà rẹ̀ o. Suzy mama Suzy mama Mama ọgọ́fà ọdún ọlọ́jà rẹ o Suzy mama. pẹ̀lẹ́ díà kú jókòó. ẹ ṣe gan ni ẹ bọ́láńlé nǹkan tó kàn ń bà mí lẹ́rù sí ni pé ah, alábọ̀n fẹ́ máa dẹ̀ wò. bí báwo. pàdé níta yẹn ó bẹ́ta pọ̀ ń sìn àdúgbò tí kò gbé tó bá di pé bàbá lọ́mọ àbí ìyàwó tèmi lọ́mọ sọ pé kó lè dá wàhálà sílẹ̀. kò sí nǹkan kan má wọrí kò sí anything mo lò jẹ tó jẹ. ọ̀ṣọ́. nǹkan tó ṣe kókó ni owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tó bá ti fún mi ní gbogbo nǹkan tí mo ń béèrè lọ tó bá ti ń fún mi tó ti ń tẹ̀ mí lọ́rùn. èmi á máa fún ẹ torí pé ọgbọ́n òfin nǹkan tí mo fẹ́ jẹ mí níyà gbàgbé ẹ. Just be alone. My dear Mowa, nǹkan tí ma sọ. My dear day, one day. Yes baby, one day. Ṣé o tẹ̀ tilẹ̀kùn? Ọ̀ọ́ mi tilẹ̀kùn. Ẹ̀ olówó orí mi What is happening? Hello, darling? Excuse me, Chelsea. Kí ló ń ṣe yín? Ah, ah. Ẹ jọ̀ọ́ owó ṣẹ́tẹ́ bá ti we ẹ̀dẹ̀ máa ranjú ẹ̀ máa ranjú. Ẹ̀gbọ́n ok máyé lọ bọ́ọ̀lù ọ́fíìsì mo sọ́rí o oh. <laughs> mo sọ́rí mo ṣe wọlé yẹn ni mo kọ́ wò pé aṣa alálejò ni. ẹ lẹ́sà. kí wàá lórí fi ṣe wọ́n lálejò. aa o ti ṣe mí lálejò ẹ mo ti wà ok in fact ṣe rí o ti tó bíi ten years tá a ti rí a last láti kékeré ni èmi ti wà nílùú kan nísàlẹ̀ South Africa lọ́hùn ṣùgbọ́n nígbà tí mo wá dé ni mọ́mi wá ní à mo wá ní Bọ́lá lé kọ́ wọ́n ní à ó wà around èmi ni mo rò pé ó ti travel ni wọ́n ní àpò lọ anywhere o mọ́mí wọn bá mi gba nọ́mbà ẹ̀ lọ́wọ́ mọ́mí ẹ̀ ni mo ṣe wá pè pé kí n lè rí lẹ́nìí mo kàn ní kí n sáré yọjú sí ni mo ṣe ń fara bọ̀ wá ké. ok èyí sí ṣẹ̀dẹ̀ rí o tọ́lọ́run bá ń ṣe rere ẹ̀dá dá máa lọ tó ń ṣe bí. n jọ pé irú gsm tó bá sanjọ́ organize lórílẹ̀‐èdè yìí ló fà á tẹ́ fi pàdé sìn if not communication yẹn ò ní flow. that's good. mo ti ń bú wọn látàárọ̀ kéèyàn lọ lé lọ́dún kó má béèrè ẹbí kó má béèrè ẹ rí pé yẹn náà dà tó ẹ sọ pé owó tí pé owó tó ló wá fẹ́. ẹ ránṣẹ́ mọ́ ọmọkùnrin ní láti struggle hmm. so lágbára ọlọ́run ọba tẹ́tí wá padà dé yìí gbogbo nǹkan a máa lọ bó ṣe yẹ kó lọ. ẹ ìrísí àti ẹ̀ṣẹ̀ ṣe gbogbo yẹn ni pé ìgbà tí mo wá dé ni mọ́yìn wá ní à àwọn fẹ́ kí n lọ rábùrò mi o ká tiẹ̀ gbìyànjú ká organize family meeting bó jẹ́ once in a month kó jẹ́ sunday kan kákan máa meet kó má di pé àní dára mọ̀ bóyá àwa di pọ́ ọmọ mi lọ fẹ́ ọmọ tiẹ̀. ẹ jọ wọn pé ọ̀rọ̀ family meeting tí brother sọ yìí ó ó mú mi rántí nǹkankan níbi last month wàhálà yẹn ṣẹlẹ̀ ní ẹbí wa táwọn kan lọ pàdé ra wọn lóṣogbo wọn dára wọn mọ̀ mọ́ ọlọ́run ló kù díẹ̀ tí tí nígbà kan fẹ́ràn wọn. ọlọ́run family meeting wa very very important o. we seriously ọlọ́run á dẹ̀ máa fọṣẹ́ bí náà ò ní dàrú àbí náà mi dàrú what do you do for a living. Ah, láfìgbà tí mo ti dé o kò sí ìṣiṣẹ́ bíi ká dọ̀gbọ́ ẹ o. business àbí business náà eh, káràkátà káràkátà káràkátà káàkiri. bẹ́ẹ̀ ṣe wá ní mi ò gbọ́dọ̀ ṣe lálejò yìí náà ẹ ṣe eh, ẹ jẹ́ kí n tọ́jú àbúrò mi náà. ẹ ṣe ti wá o ẹ jẹ́ kí n tẹ́jú ayé o ẹ má wọlé ọdún. àbúrò ẹ eh, bọ̀dá mi. màá tún pè é lágbára ọlọ́run. ẹ bá lẹ́ẹ̀ṣẹ̀ mi rọ́ ni o of course I'll be ṣe ní lọ́kàn láti ṣàlejò tó ẹ resist tẹ́lẹ̀ pé no ẹ take anything. ẹ má bínú ẹ má bínú ṣe rí màá tún padà wá ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. máa farabalẹ̀ ẹ̀ẹ́dẹ̀ gbádùn mi ṣe gbọ́ sà. inú mi dùn kò sí wàhálà fún yín gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ̀bọ̀ náà mò ń fetí kọ lọ́lọ́kan òjò kan ṣùgbọ́n mi ò fẹ́ bẹ́ sínú ọ̀rọ̀ ẹbí ṣùgbọ́n ẹ ń gbọ́ broda ohun tí mo mọ̀ ni wípé ẹlẹgẹ́lẹ bí òun dẹ̀rẹ̀ kò lè fi ọjọ́ orí tiẹ̀ kó fi wé ti yín bẹ́ẹ̀ ṣe ń tọ́ sọ́nà yẹn òun náà ń ṣọmọdé tí ń gbọ́ báyìí ẹ káàtẹ̀ sọ pé gáàpù wà ẹ ti rà tipẹ́ nígbà náà dẹ̀ ti pé ẹ̀yin méjèèjì padà tọrọ yín dẹ̀ ti yéra yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àbúrò ẹ máa tọ́ sọ́nà ohun tó bá yẹ kóun ṣe láàrin ẹbí kó ṣe that's the best thing ọlọ́wọ́n adé you tẹ̀yìn Um, ǹjẹ́ mi ní drop me by. I jẹ́ drop me. ah no no no no. I'm wọrí o I'm má wọrí. ah hello, ní jẹ́ arọ́rùn yìí ó ro la náà aná mi lẹ jẹ́ bá tiẹ̀ mọ́ra tẹ́lẹ̀ àti mọ́ra ń sìn. ó fẹ́ ń try ó ń try. ẹ wọlé to jẹ́ kó tó. ọ̀tọ́ tó ṣẹlẹ̀ ní wípé bọ̀dá mi ṣẹ́ni gbogbo ọ̀tá sọ yẹn bó ni o. ẹ má ẹ̀kẹ́ni ti bí yẹn o ṣó ti yé no mami ti sọ fún mi ó mọ̀ pé èèyàn òmùgọ̀ gbà mí kò kí mọ̀ kó ń gọ̀ ọlọ́gbọ́n ló máa mọ ibi tó ń lọ. ó tọ́ ni. nǹkan tẹ́mi sọ nìyẹn kú mọ́mí sí mo ti explain everything fún wọn wọ́n dẹ̀ ti ní bá a ṣe ṣe ni ká máa ṣe pé ká má jẹ́ káàrin mi àti ẹ̀ kó bàjẹ́ pé kí n ṣáà mọ̀ pé mo súnmọ́ ẹ kó má tún síjà bíi tìgbà kan àdẹ́lẹ̀ ìjà wọn. gbogbo náà ṣe rí gbogbo wa a ò dọ́gbánu ẹbí àtọ ẹlòmíì rí àwọn tán ni majority owó reflect ní ara ti. ẹ̀yin ní kẹ́ bá mi bẹ̀ pé kó farabalẹ̀ fún mi tí má ti ń ṣàlàyé nǹkan kókó máa gbà. òun náà ń ṣọmọdé mọ́. bẹ́ẹ̀. gbà tó ti ríru yín sìn kátẹ ní gap ti wà fún rírà láti pé látijọ́ yìí tẹ̀lẹ̀ tó ti wá ríra ń sìn gbogbo ìgbésẹ̀ ẹ̀yẹn máa tọ́ sọ́nà òun náà onígbọ́n yẹn sìn má ya wọn lẹ́sẹ̀ bàtà méjì mẹ́ta wọ́n bá ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ̀lé kò jù mí wọn máa fi sọ pé eléyìí ó ń gbọ́ràn sí ẹ̀gbọ́n lẹ́nu kò sí wàhálà. bẹ́ẹ̀ bọ̀dá mi aláàtì tv yẹn wà important o. ẹ kò sí wàhálà. ó dà. màá màá bẹ màá bẹ ṣé màá sọ fún mọ́mí. ó dà all right my love. okay i, I love you darling. i love you darling. thank you. ó dà. ajá tí ó sọnù kò nílé ìwọ́pẹ̀ ọlọ́dẹ ajá tí ó sọnù. all right jẹ́ take care o. Oh. bye sweetie love you baby. ìyẹn agbóná kí ni ká ti pè yóò. Efulat forty ni mo ń gbọ́ tán wí ohun tán ní efuro rẹ̀fà. Efulat sixty fifty nǹkan ó kí la fẹ́ kọlífà wọn. Èyí máa lé o ẹ̀yẹ. Ẹ ṣe gan-an mọ́ yín lọ. Aná mi. Ṣé ẹ dẹ̀ rò pé máa rí mọ́tò ń bí yìí? lè padà máa rí mọ́tò ń bí. Ok, nǹkan tí mo rí ń bẹ̀ ni pé ṣé ẹni kẹ́mi máa lọ ń tẹ̀mí àbí. irọ́ tí máa ti dé gáàgì kò tún sì mú owó ṣòdì ní ẹ̀ dàẹ́sì bíi bí mo ṣe wọ́ débí náà nìyẹn. ok ṣé wàá lọ ẹ padà ẹ máa lọ sí ibà. bloquear เตอร์ tí má gba bí wọlé padà tí kò ní rí mi o ibo ni mo lè gbà o tí ah! má gba bí tó bá lọ ká mi àmọ̀ pé street ni mò ń gbé ok let me go àgbà lẹ́kùn tí màmá àgbà ní ilé ṣe nìkan ṣùtì màmá làmọ́ ọ̀rọ̀mà ọdún ọlọ́jà rẹ̀. mo wà tó mo wà bẹ́ẹ̀ mo wà lé bàjẹ́ ọ̀ọ́ ẹ fọ́n nǹkan síbẹ̀. Thank ah ìdìgbò ah, ọ̀gá o. Ah, ah, ìyá ah ẹ ǹlẹ́ ti ń sísí mi. alájì ẹnu àgbà ló bí ti ń gbó. àgbà ló ń wá àgbà olókùnkù ló ń wá dé ilé eléyìí sì ti. mama. ìrọ̀ láéláé ló eléyìí kọ sí mi. wọ́n tọ́ sí mi. Màmá ń sọ̀rọ̀. ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi báyìí eh, ṣébi eh, ṣé mo ti dàgbà jù ni eh, àbí kí ni gbogbo ràtìràtì báyìí ah, ọ̀rọ̀ yìí máa sú mi báyìí o ó máa wá sú mi o. ǹlẹ́ o jàre ọmọ Bọ́láńlé pẹ̀lẹ́ ṣe dáadáa bí o tójọ́ mẹ́ta ṣàjẹ́ ń wá àjẹ́ ah, ò mọ̀ wá ẹ̀ta ní ta kọ́mọ ẹranko tó kù tó ta ìwọ mọ̀ ta ẹ̀ta ó yìí ó kọ́mọ ẹranko tó kù tó yó ìwọ ó yìí ó ń tiẹ̀ ó gbádùn ẹ ò ní ṣubú dáná ǹlẹ́ ṣé kò ṣòro. Ọlọ́run ò jẹ́ àǹtí tọ́jú kò sẹ́gbẹ̀ẹ́ mi kọ́líìgì mi ni wọ́n iṣẹ́ kan náà la jọ ń ṣe àmọ́ àwọn náà tún ń dàgbà jù wá lọ díẹ̀ ṣùgbọ́n níṣẹ́ wa àwọn èèyàn sábà ń gbé àwọn púpọ̀ èyí tó bá tún jàjà gbé wọn wọ́n sọ wípé ah, àwọn ti mu tí yóò ń gbà táwọn máa gbé wọn ni o àwọn ọmọ wọn ti dàgbà tó báyìí o ìmí inú wọn tó bá ti rí wọn báyà ni àwọn ah, ò fẹ́lẹ́ ìwọ̀n ò fẹ́lẹ́ iṣẹ́ mọ̀ láàrin àwọn ọmọ kéékèèké tí gbogbo wa jọ wà so ti wá ń di bí ìtìjú èèyàn dáadáa làwọn náà mo wá wò pé kò sí nǹkan tá a máa ṣe fúnra wa náà ju ká ṣàánú ara wa lọ mo wá sọ fún wọn pé èmi ní bàbá kan o bàbá ara tó mọ iye ọmọ ni kí n mú wọn wá síbi báyìí pé ẹ̀yin náà ni mo sáàdì ẹ̀yin náà lẹ ń bá mi ṣe ni kẹ́ báwọn náà ṣe àti àfiwá síbi nìyẹn sá. Mm. àwọn nígi lẹ́yìn ọgbà tèmi. àwọn náà fẹ́ jáwé òbí. bẹ́ẹ̀ ni sá. iṣẹ́ yìí yẹ wẹ́mọ̀ àwọn mọ̀mọ́ ti dàgbà díẹ̀. Ah, <laughs> ẹ̀yin lè rò bẹ́ẹ̀. Ah, bàbá ojú mi kàn dàgbà ni ṣùgbọ́n mi ò dàgbà ní. Eh, iná pitì ojúlẹ̀ dàgbà sí kò débẹ̀ ìyá mọ̀pọ̀ ń bẹ lábẹ́ túlítúlí èèpà eh, olóròdé. <laughs> wọn ojú wọn kàn rí bẹ́ẹ̀ ni wọn dàgbà púpọ̀ okoloko wọn. okoloko eh, wọn. okoko wọn. ẹ̀kọ́ tí ẹ lé nígbà wọn ti débí àyè ti délé ikú ó ti dandan kẹ́ ẹ borí títù lẹ́fẹ́ àbí gbígbé ẹ kí náà ń sọ yìí ṣé ẹ rí oko ọ̀pẹ tí àwọn èèyàn máa ń rò pé ó le láti gùn oko ọ̀pẹ ò le fẹ́ni tó bá mọ̀ gùn oko ọ̀pẹ a máa rọ̀ bẹ̀tẹ̀ bẹ̀tẹ̀ fẹ́ni tó bá ti mọ̀ gùn ẹni tí ò bá mọ̀ gùn lóko ọ̀pẹ máa ń le fún ẹ̀yìn yóò rọ̀ fẹ́yìn gbogbo àwọn tí ó gorí rẹ̀ yóò rọ̀ fún wọn ẹ ṣoríire ẹ̀yin náà ta ẹ ó kàn ṣe wípé irú àjò tá a ṣe fún wọn òun kọ́ là á ṣe fáwọn tí wọ́n yàtọ̀ díẹ̀ ṣé o mọ̀ pé ọjọ́ ń bẹ lórí bíi tí ń wọ àwọn mọ̀mọ́ yìí wọ́n ti fẹ́ mọ lé ní àádọ́ta. ẹ ẹ bí àádọ́ta yẹn náà ni ó lé dín tíntìnì lé tíntìnì. àdá ẹ tí wọ́n yàtọ̀ díẹ̀ ṣe rí ìta àṣefẹ́yìn ọṣẹ dúdú là á ṣe fún yín àti tìró ìgbàkígbà tẹ́ ẹ bá fẹ́ jáde lọ tẹ́ ẹ bá fẹ́ lọ ṣiṣẹ́ yín tẹ́ ẹ ń ṣeun bẹ́ẹ̀ bá ti fi ọṣẹ ń wẹ ojú ẹ wà mú tìró ẹ lè sojú fẹ́rẹ́fẹ́. ẹ lè lè kán mọ́mọ́ bó bá wù yẹn lè kí wọ́n mọ̀ bó bá wù yẹn lè lè kán mọ́mọ́ àmọ́ kó ṣáàtì kan ju yín ọkùnrin ò gbọ́dọ̀ pàdé yín hmm. ó di tìpadán yín <laughs> ọrùn ṣùlàpàrọ̀ ó kù sí. Mm ṣé ẹ mọ̀ pé okùn tá a so mọ́rùn akèrègbè tá akèrègbè ní í ṣe bẹ́ẹ̀ ni wọ́n mọ̀lẹ̀ mọ́ yín ìyèyè ara gèkèrè igínú wọn ní yìnyín nù ẹ̀yìn àti wọn ni wọ́n náwó fún yín àmọ́ o ọkùnrin kọkùnrin tẹ́ ẹ bá ti fojú ríra yín yóò délé iṣẹ́ o yóò yẹ bẹ̀ wo kìí ṣe pé owó ọwọ́ rẹ̀ nìkan lẹ́ẹ̀ gbà o ẹ faramọ́ àbẹ́ ìfaramọ́. E ẹ ṣe bí ó ṣàmà máa náwó fún mi. Ah, kò ṣe wàá ní náwó àmọ́ ohun tó mú mi sọ eléyìí nìyí ẹ lè rí ọkùnrin mi ó ṣeé ṣe kó járọ ní òkọ̀kọ̀ wá àmọ́ owó bẹ̀ lọ́wọ́ rẹ̀ ó lè ṣàbùké ó lè ṣàfọ́jú ìgbà náà lẹ́wà pé torí pé ó sùké owó ọwọ́ rẹ̀ lẹ́fẹ́ gba ìrọ̀ ìyún léwu o ewu tí ń bẹ ń bẹ ni pé ọkùnrin kọkùnrin tẹ́ ẹ bá ti wá pàdé tójú ẹ̀yìn rẹ̀ bá ti ṣe mẹ́rin lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti lo àwọn iṣẹ́ yìí bó bá bọ́mọ yín lọ́wọ́ lọ́jọ́ ọ̀hún ẹ gbọ́dọ̀ wá kàn láti ọjọ́ ọ̀hún títí ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje tẹ́ ẹ bá rónítọ̀ ọ̀hún ó léwu o ó léwu àmọ́ yóò ná kinní kan fún yín owó ni. Ah, ó ti dà ó ti dà inú ìgbẹ́ lowó wà. tán bá kó owó pósí ìyá ẹlòmíín fún yín pé kó lọ́ọ́ ra pósí tí wọ́n fi síyá rẹ̀ wá bó bá ti fojú kàn yín yóò kówó pósí òun fún yín kódà kí ìyá ẹlòmíì mọ ṣàìsàn kó fẹ́ kú kó kẹ̀mí kan lẹ́nu rẹ̀ kó jẹ́ pé owó tí ó fi gbà ya rẹ̀ lání yóò kọ́kọ́ kò lè yín lọ́wọ́ náà bó bá wò ya rẹ̀ kó kú bó bá wù bàbá rẹ̀ kó nù ẹ̀yìn lẹ́gbọ̀wọ́n nítorí yóò mọ̀ rí yín bí ọmọ tuntun bí ọmọ òòjọ́ ni. èlò wa ló máa ná wa sá. èwe ti pẹ́ lára ọṣẹ ọmọ mi ni wọ́ n ti máa ń bẹ lọ́wọ́ rẹ̀ ní kò kólẹ̀. ṣe rí owó bẹ́ẹ̀ pọ̀ ń bí sá àmọ́ àìwálé arúgbó lọ́fẹ̀ẹ́. ẹ má bínú kó kéré ká má kọ́ ṣàlàyé wa náà. ah lára àyọ̀dá ẹ ṣeun gan ni sà. ifá ò ní balẹ̀ kó mọ̀ sóhun tí ń bẹ lélẹ́yìí eléyìí náà ti dá àmọ́ ẹnikẹ́ni nínú yín bó bá fi di déédéé wòye ọ̀la kẹ̀ wá gbà ọ̀dà èyí ó ti wà nílẹ̀ ọ̀dà àwọn náà ló máa wà ẹ ṣeun ọ̀dà ẹ̀jẹ̀ ń pẹ́sẹ̀ yín ọ̀dà ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun kí ni ìsibí yẹn tí mo lọ pé mo fẹ́ ṣe yẹn náà. fifty sixty seventy màmá àgbà ni yín ẹ tún ṣe yìí tán fifty sixty seventy màmá àgbà ni yín ẹ tún ṣe yìí tán suzy màmá màmá ọlọ́fà ọdún ọlọ́jà rẹ o suzy màmá. ẹni sùúrù ah, ah. ẹ̀wẹ̀ mi fẹ́ kẹ́kọ̀ọ́ ju o ẹ má rọ̀ṣì ara yín o sọ̀rọ̀ mi ti yẹ yín mo ti béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ ní àyà ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ mi yín gbé. ẹ̀mí tèmi gan ni. ṣé wàá rí kókó ọbẹ̀ ni wípé owó ṣé ẹ ní owó lọ́wọ́ sẹ́. Ah, owó wà lápò ọmọ olówó ni mí. five five thousand ní tèmi o each person. kò kọ̀ọ̀kan ẹni sùn ìwọ ìwọ ó yẹ <laughs> wọlé èmi ló àǹtí. i'm there for you. Eh? èmi ló kàn. kò sí problem ẹni sùn ẹfọ kan yín balẹ̀ rà. èmi ló kàn ṣé bí ẹ kọjú. Ah! Ah! ẹ wò máa lùlù yín ìlú yín àyà ẹ̀rù á bà ṣeré fún yín. i'm there for you baby. èmi èmi ń kọjú nù. there for you baby. mo ní àfiwá bí wo ni ó ṣọ̀rọ̀ ni ó ní sùúrù ló lè káyé já ohun abádẹ́ṣe ṣùtì màmá ọ̀rọ̀ ìtàn ní lọ́la abẹ́lé èébú o ó tẹ̀lé ṣẹ̀dá wáyé òun ó má jẹ́ ó dandan náà má jẹ́ ìpọ́njú ò bá dé o ṣùgbọ́n ohun tó yẹ ni ló yẹ ní òkun ọrùn tẹ́rí yẹn ò yá tiẹ̀ ṣùtì màmá o. Oh, oh ṣe gbáralé ẹni gbáralé ẹni ṣe tó dùn ni ó ṣe máa láwọn wí o ó ṣe a ó ṣe. fifty sixty seventy màmá àgbà ní yín ẹ tún ṣe yìí tán fifty sixty seventy màmá àgbà ní yín ẹ tún ṣe yìí tán ṣùtì màmá màmá ọlọ́pàá ọdún ọlọ́jà rẹ̀. fèrè ọlọ́dẹ ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ìkòkò tó bá jà. ẹ ǹlẹ́ mọ́ ẹ yé ẹ̀ra ẹ ǹlẹ́ ẹ̀sà ẹ jẹ́ bó lẹ́ ń lọ. sọ́wọ́ yẹ ṣá. ṣé ládùúgbò yìí náà lọ wa. sọ́wọ́ yẹ. ibo ni èmi dáadọ́ sọ̀rọ̀ gan orí èmi gan ti yí mi ò gbogbo nǹkan tó kó apẹ̀rẹ̀ ti sẹ́dàdùn yìí gan ọ fẹ́ pa mí mọ́mì mo sì sọ mi rò pé sẹ́yìn kan lè rí nàìjíríà yìí rárá sílẹ̀ dàbí ọmọ tuntun tí ẹ náà ti bọ̀wọ́ kàn rí kí ni mo mọ̀ ya eré pé wò lórí rárá ẹ lẹ́mọ̀ sẹ́rí tí n bá kó o lè yí lórí ta ẹ ní gba cast nísìn o n ò sì ní fún ilé tiẹ̀ wọn àwọn lẹ́yìn tí ó gbó nǹkan bá ṣe nǹkan tán ẹ wàá bá mi lé wàá gba cast yín gidi. bàbá ṣe máa lè sanwó mi báyìí. Ah! ẹ tí wọn lè sanwó owó yín olórí burúkú ni. ó kẹ fún mi ní ten thousand. péré. Oh, wọ́n fún yín twenty. twenty. bẹ́ẹ̀ ni. ẹ ní problem. tẹ́ ẹ bá tún amèrè ṣe yóò tó lé. gbogbo yẹn lè máa ṣeré fún yín àyà yín ajá. ẹ jókòó dáadáa sọ̀rọ̀ òmù yín sá kí n tán ìdìbò yín ẹ pẹ̀lẹ́. ẹnì ṣù ẹ jọ máa jẹ́ kí n. Ah, ah, ẹ ní sùúrù onídìpẹ́ ìjíṣẹ́ ń lẹ ní ìlú látàkì délé mo fẹ́ fọwọ́ kan ẹ jẹ́ fọwọ́ kan wá ẹ jẹ́ fọwọ́ kan wá mo fẹ́ ṣé máa lè wá báyìí. mi ò tiẹ̀ bẹ́ẹ̀ mọ ibi tí ìjà wa mọ. sixty seven tí màmá àgbà ní yín ẹ ti ṣe yìí gan fifty sixty seven tí màmá àgbà ní yín ẹ ti ṣe yìí gan ṣùtì màmá màmá ọgọ́fà ọdún ọlọ́jà rẹ o ṣùtì màmá. bàbá kẹsì ẹ bọ́ ọ̀yìn jàre àárọ̀ lọ́jà ẹ wo gbogbo ọjọ́ ti lọ ẹ dákun gbogbo àwọn ẹgbẹ́ mi ó ti dé ibi àtúndì kọjá lọ́hùn ẹ̀dá kan. ọlọ́run sì sọ yín lọ. ọlọ́run sọ yín bọ̀. àmì o. ẹyin ṣé àmọ́ fáwọn onímínírà ń bọ̀. àwù. owó wọn rèé àti owó pure water. Hmm. kókónú lọ kónú ní. ẹ kó lọ àkílódé. wọ́n jẹ́ ń gbọ̀wọ́ wọ́n jẹ́ ń gbọ̀wọ́ kónú bí ọmọ kó sí kí n mọ̀ pé inú ilé lọ́wọ́. ọ̀dà ń kó sínú òkè ẹ jẹ́ kínú ẹ jẹ́ kónú kí ṣúgà ọwọ́ àná kí ṣúgà bí wọ́n bá ti dé. ṣúgà wo ṣúgà wo èyí ti rí kò sí tí ò ní o èmi náà máa. ẹbí náà bá fẹ́ ra sílẹ̀ báyìí lẹ̀ mú fún ọ fúnra ara yín ẹ dákun ẹ bá mójútó sọ o ọ̀rọ̀ yín ò ní dojúrú ẹ dákun o bí n bá mójútó kí ni jẹ tọkọtaya alágbè kí yìí kò sì ní bàjẹ́ mọ̀ wà pẹ́ o mọ̀ o ẹgbẹ́ ọlọ́dàmù kó jẹ́ kí méjì ọ̀dà bá. ẹ fọ ọ̀rá jẹ́ o. ẹ ra o ẹ pẹ̀lẹ́ o. ẹ jọ ṣẹ́ ní rọ́bà dáàbòbò. kílẹ̀ kì í. kọ́ńdọ̀m. ọwà ọwà ẹ fẹ́. fún mi lẹ́yọ̀ kan. ẹyọ kan. bọ̀ bọ̀. èlò lẹ́ máa ta. iye náà ni ẹ̀ ẹ̀ lẹ́ra ni. ẹ dúró obìnrin náà máa kínní ni. ah obìnrin máa ń rà. ah gbogbo àwọn ọkùnrin tí máa ń wá ní ìní máa béèrè rẹ̀ mi ò tó mọ̀ pé obìnrin náà máa béèrè. kí ló fẹ́ fi ṣe. ah kí ló tún máa fi ń ṣe. ah <laughs> èmi náà sì lè lo mo lè bọ́bọ̀ lo bọ́bọ́mú tí wọ́n fọ́ ẹ́ tí yóò ti pò ah! mo lè lò fún yín. irú yín kọ́ là ń sọ àwọn tó bá náwó lọ́wọ́ làwọn máa ń wọ̀ fún. Ah! Eh! ẹ ẹ mọ sọ bẹ́ẹ̀ mọ ẹ pátì. ẹ ṣe náwó lọ́wọ́ owó ń bẹ èyí ti jẹ́ èyàn ọ̀rọ̀ arú yín ìlànà kò ní sanwó ah ẹ rí bẹ́ẹ̀ ti rí ni ọlọ́run ní jẹ́ ríra yín àwọn tá rí yín náà ní ká mọ̀ rí yín o. ó kẹ́ fún mi ten thousand. ten thousand ten thousand ah, ẹ mbọ ah, ayé omi náírà bàjẹ́ lónìí nù. ti hàn tánú àwọn bí ọwọ́ ta kàgbá kù. ókè ó yẹ ẹ jẹ́ ká lọ sí ìtẹ́. òtẹ́ ìbò kí ni jẹ́ bẹ́ẹ̀ ah, tẹ bá ń gbọ́ balógun àyè gbà mí èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ n ah, wọ́n jẹ mọ́ gàdí láìpẹ́ yìí ẹ bọ̀ wọ́n ẹ gbé wájú. òótọ́ kọ́ ṣe síbo ni fọ́ọ̀kàn. Ah, òótọ́ kọ́ ṣe ó tún fowó ju gẹ̀lẹ́ dé aláṣejù bàbára dékẹ́ ìyá owó tó dáwọ́ lé yóò lè san ẹ́ o àfi kó tẹ́rù ara rẹ̀ pa owó. ọkọ̀ ń jápọ̀ lọ́wọ́lọ́wọ́ ó lè tún di lọ́la sẹ́ kọ́kọ́ ń sọlí já já já jápọ̀ jápọ̀ bí iṣẹ́ bá ń ṣe ní kárọ́ọ̀jú o bí àbá ń ṣe ní kárọ́ọ̀jú kò dùn mí ogo tí mo dá kò dùn mí tọkọtaya mi tó nù síbẹ̀ bí ń ṣe ní kárọ́ọ̀jú. ẹnìkan mọ̀ nǹkan lẹ̀ fún. É ká É o. ẹ ká sàn o. ẹ ra o. ẹ ra. ẹ jọ̀ọ́ ẹ má bínú mo béèrè chief mi. chief. bẹ́ẹ̀ni. àwọn ò sí nílé. ìgbà wo náà travel. wọn ò sí nílé látàdán. Ah, ó ti àná èmi àti chief kan tó lè fi mí sílẹ̀ lánàá ó tó nǹkan bíi aago mẹ́wàá. ẹ ṣú ọ. bẹ́ẹ̀ni. bàbá. ẹ̀yin kọ́ lẹ gbé chief lọ sí airport lánàá. Chief Onu. Chief Chief. Chief Chief. So say mama. Abubu tariri. Yeah, go. Eh. Màmá ṣé àwọn lè ń béèrè ni? Ẹ bá ti ní senior driver lè béèrè. Ìyá ń jẹ ìyẹ́ ẹ̀. Kí ni? Ta senior driver. Àwọn ní senior driver nulẹ̀ yìí. Ah sí ọ̀gá dẹ ìwà ọkọ̀ yìí ṣékèṣe sínú dẹ́bà olórí burúkú ẹni tí ń sáà lẹ́yìn sí ń sáà wájú bàbá sì ni. bàbá ẹ gbọ́ dírẹ́fà ni. ta ni ẹ ṣé dábàá ò lè gbé ọ ni. ìmọ̀ràn mi fún yín ni pé kẹ́ ẹ yára yín lọ́pọ̀lọ́ ẹ má yẹ kán jà yín lórí ara o toró léwu o. tèmi bá mi. bàbá tiẹ̀ já ọ lórí ara tá a bá já ọ lórí ẹ̀mí ṣé ó lè ara ọ̀dájú lè ẹ̀mí lọ mo gbọ́ bó sì yẹ kọ́ ọ̀gá gbọ́ mo gbọ́ gan ju tàwọn olówó lọ ìṣọwọ́ kí èèyàn tálíkà gan ó ju tó lówó lọ olówó ò lẹ́mìí bíi tíà ìwọ rí bí ṣe kí ọ kárakára ni. ìwà ni èèmọ ìtì lọ abubu tẹ́ẹ̀rì àìparí iṣẹ́. ẹgbẹ́ sọ̀rọ̀ yìí. ẹgbẹ́ sọ̀rọ̀ yìí. dàdúwìlé dùbùlé dàdúwìlé ìwọ dàdúwìlé dùbùlé ọmọ ilé ìwé olórí burúkú lọmọ ọ fẹ́ kó bá mi ni iṣẹ́ tó ń ṣe náà fẹ́ jẹ ń bẹ iṣẹ́ táwọn ọmọ ilé ìwé èyí tí wọn wà wọ tí wọn fẹ́ wọ ọ̀pá lánàá wọn lé mi dẹ́rẹ́bà olórí burúkú olòṣì wèrè ó láwọn ìyá aláìyá rẹ̀ àwọn ọmọdé ìyá aláìyá rẹ̀ àwọn ẹran ajẹjẹ tán ẹran erin tí mo bùkà tí mo bùkà tí mo bùkà tí mo jẹ èmi kan wèrè ni olórí burúkú wèrè get man. Ah, bàbá kí ló dé. bad biting lójú ẹni ẹsẹ ni lẹ́yìn lójú mi tí wọ́n mú ìyá rẹ nígbà tí nǹkan tí wọ́n náà rí tọ́jú rẹ pa gàdàgàdà tí wọ́n náà fẹẹ tí ò fún ọ olórí burúkú bà tara yín náà là ń sọ fún yín. má géètì rẹ àwa táwọn tá à ń nù. nǹkan tí ọ̀gá gan tó ní ọkọ̀ tí ò lè jẹ òun ni mò ń jẹ wá wọ́rọ́ ẹ̀rin rin o. ẹ̀yin lẹ mọ̀. ẹ̀rin rin àbùnbù tán ọgbọ́n dàndúbulẹ̀ kánsíláyà dàndúbulẹ̀ kánsíláyà mọ dàndúbulẹ̀ ìyá rẹ̀. ọ̀gá o èmi ọ̀wà ìlú ègìrì o. o ṣe ṣáájú wá o ajé ọ̀wá bí. ike gẹrẹsì nǹkan yìí ah. ó jẹ́ àkú bíi mẹ́ta báyìí wọ́n rà ní àbò. àjàlá tá náà ìbẹ́yìn náà ni ibi ibi ẹ̀ bá wa dé náà nu ẹ tiẹ̀ tún lè la ẹnu yín gbàgà ẹnu jamatijamati o sì ti ń bẹ lágbárí yín ẹ tún lè yá gbàgà kẹ ẹ sọ pé kí kerosene tèmi kẹyọ mẹ́ta kò sí ní ikú mẹ́ta nígbà jẹ́ pé bí afẹ́lẹ́mọ̀ sọ yín sọ́kọ̀ sọ ìsọkúsọ ní sọ káàkiri bíi kẹ́ ẹ máa rojọ́ káàkiri àdúgbò kí ló dé kọ́lọ́rọ̀ ọmọ sọ̀rọ̀ kẹ́ ẹ máa dá sí ká ẹ dákun torí ọlọ́run gbogbo oyún ò tiẹ̀ bá mi sàrà ẹjọ́ gbogbo oyún ṣe mi báyìí lọ́wọ́ báyìí àwọn oní mineral wà o àtàwọn oní pure water wọ́n lè fún àwọn lówó ọjà tẹ gbà lọ́wọ́ àwọn wọ́n lè gbà láwìn ní bóòlù ṣe jẹ́ nbọ̀lẹ̀ kówó sí o tọmọ kòwó lẹ̀ tó lọ nbọ̀lẹ̀ kówó sí. o mineral. mineral kọ bíà ni. pure water ah, òótọ́ mọ̀ ni ah, ah, mo gbàgbé ni wọ́n wá wọ́n kó gbòòtà njọ́ náà wọ́n wá wọ́n. owó ń bẹ nínú kesuga kó ń bẹ. àbọ̀ lórí ibú ẹ̀dá ni ìní tẹ́ ẹ sọ̀rùn bí ọrùn ràkúnmí ẹ sọ̀rùn nàrí nàrí ẹlẹ́sìn rìn Ah, kí ni tọrọ lẹlẹdà yín ná eh, bóyá mi kọ́kọ́ ṣúgà tí mo ti tún dì fún rárá mi àbọ̀ nǹkan yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀. ọ̀pọ̀ èrò ní bo ṣúgà ṣé èrà wà owó bíi ten thousand láwọn ẹgbẹ́ ṣé èrà wà á ten thousand. mo rò pé orí ẹ ti burú ọsọrun bíi ọrùn ràkùn mi orí rẹ ti burú. kọmọ síbẹ̀ tó tọ̀. ìwọ burúkú ọlọ́run náà rí náà rí ẹlẹ́sìn rìn yìí kọmọ síbẹ̀ sẹ́mi lọ fẹ́ sọ dídẹ̀dẹ̀ rìn aláyé kóbó bí aṣọ kíjì pa mú olóòbùkún ni ọtí ẹ ti ta ah, ah. mo ní mú ọmọ ra kí n sọ ọ́ dé èèyàn ni n ò mọ̀ kórí ibú tó tọ̀ máa ṣe náà nu ọ̀pàpà kórí burúkú rí ọ̀pàpà kó bá mi. tọ́ra máa ṣe pé iná ẹni tó fi ń ṣàṣàlátù tó fi ń ṣe pé báyìí kò dáa. ebi èèyàn ni ń tajà ń sàlẹ̀ ń bẹ́ẹ̀ ọkọ àtìyàwó ni wọ́n ta jẹ ayé wọ́n sì ń da nígbà tó wúlò fún èbùtọ sọọtì fúnjọba látọ ni a mú ọmọ ra kájọ máa dọ́gbọ́n máa lè jẹ ara wa ní mm. o tó ti wá kó ẹsìn òsì méjì o àbìsẹ ẹrù làwùjẹ o ti kẹsì òsì rẹ méjì o ti wá kó bá mi ní. gíná àwọn adébáyé ọlọ́mu. so ti rí ilé ayé rẹ oh. gbogbo sọ́ọ̀bù mi ti joro oh, oh, ṣùgbọ́n bàbá pé gbogbo ẹ̀dákẹ́dàá tó wá sínú ṣọ́ọ̀bù mi tó fi ọwọ́ rẹ̀ tó fi kówó nínú ke ṣúgà yìí ó tọ̀ wọ́n mọ̀ lé mi kò ní bá. a ò wúlò fún èmi tó ti sọ́ọ̀tì fún ìjọba báyìí o ayé rẹ ti bàjẹ́ báyìí o. ṣe sùn jáwé onú ráìsì o àbí mo ah mo lówó wa lẹ́yà wa mo ti sọ náà jọ ni mo ní kó kówó onú lé. tí èsè páyé yàrá ya rẹ fẹ́ bàjẹ́ torí gbogbo tó ń sọ yóò yé mi. ibi mo kọ́ wá sí rẹ̀ sọ́wọ́ sá lọ bẹ̀ ni wàá da ilé ẹyẹ mi láàmú ìwà ọmọkùnrin o. ìpèsè ọ̀sẹ̀ náà ti pọ̀ ju ẹnu tó fi ṣàṣàlá tó tọ̀ sí. èyí tí ìṣèpè rárá mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni òrìṣẹ́ dàdógó nàgbànàgbà sàǹsàn. ìwọ náà lọ́rọ̀ fún mi o ìwọ lọ́rọ̀ fún mi o yá ti sùúrù o gbọ́dọ̀ ṣe yóò yé mi o àbí gbọ́dọ̀ ṣe ajẹ́ gan. ní èmi tí mò ń jíṣẹ́ jìyà tí mò ń ṣe wàhálà mò ń ṣe wàhálà ni ọwọ́ tí mo sì máa bọ́rọ̀ yóò ṣe ṣẹlẹ̀ o nínú kọjá pèsè ni wọ́n ń rojọ́ lé kẹta nìwọ náà lọ jókòó sí àlọ́ bá wọn rojọ́ tàbí kó ń jà ọ máa jà kó rè máa dá síjà ládùúgbò tọkùnrin ọwà kan máa ṣe gbé fìlà káàkiri n ò rí irú ẹ̀ rí. Ọlọ́run fún ọ ṣe nù ṣe sùúrù mọtẹ náà wọléwọlé lọ ń gbọn wa o wọn mú ìwé o wọn ní àgbáyìn ìgbà bíbò ló ti ajá tán á wọlé. wọléwọlé wa ọwọ àtẹlẹ lọ fi ṣọọbù lẹ ah! àbí ẹ ó dáa ó fi jẹ́ pọ̀ ọmọ tó ń ṣe nù tí sì ń sí ọ́nà òtún mọ́ra ẹ̀ ebi ah! ọ̀wá máa bí ọ fẹ́ bọ́rọ̀ ààrẹ ẹ̀já ẹ múra sí kọ́ ọ máa ṣe bí wọ́n bá bú mi wọ́n bú ọ náà tọkọtaya ibi tó ìgbà tó rí bí kankan gbà lọ mọ́ mm. la ní ọmọ bọ̀ ah, ebi èèyàn ní tá ń jẹ mm. òun eh, ọkọ àtìyàwó wọn tá jẹ wọn sì ń rí ṣe ó sì ń dáa fún wọn a sì ní ká mú wọn mọ́ra o tó ti kórìí burúkú rí o tó ti kó wọ sọ́ọ̀bù ìbáyìí mm. náà ẹlẹ́sìn òsì méjì oníṣẹ́ ẹ̀rùn làwùjẹ o tún ti kọ́rí burúkú rẹ̀ o ti kó wọnú sọ́ọ̀bù wa. ọmọ bó ṣe o yé mi o mo táwọn àgbọ̀wọ́ bẹ́ẹ̀ náà fi àǹtí ìbílẹ̀ ah, wa. báwo ni àbúrò mo wà ó dáadáa ni ọkọ yìí tún wọ tó máa ń wọ yẹn o. ọkọ mi. wà láìtàláì. ṣọ wàá ṣọ nǹkan tó ń sọ yìí. ọlọ́run bá ń gbọ́ lọ́kọ mi tó dágbére business meeting fún mi. àbí business náà. ẹ ọjọ́ sábàárì di òun ni bí n wọlé. àǹtí ẹ tún pò gèdè ní láì ṣe lálùdè. wo anyway tẹ̀lé mi ká lọ́nbẹ̀ àjọ máa lọkọ̀ ya gbogbo wèrè ni máa ṣe fún wúmà yẹn lẹ́nu. a ẹnu lè tẹ̀lé yín èmi kọ́ ni kí wá ṣèké fún yín. anyway mo tó jàrà mi gbé gbogbo wèrè ni máa ṣe fún wúmà yẹn lẹ́nu. ẹ ṣe ìwọn ọkọ. bàdá mi ṣe wọn kí ṣe ẹ gbádùn ẹ. tí láfúnbá white báyìí délẹ̀ máa ń gbádùn ẹ̀ gan. àmàlà abẹ́kúta láfún ó máa wà pàgàn ó rí pé ẹ̀rí pé ó pẹ́lẹ́ lẹ́nu tó bẹ́ẹ̀ láì ẹran yẹn sí kò kò lé púpọ̀. náà ogun bẹ̀ ẹ́ rọ̀ gan ó rọ̀ dáadáa. ẹ bá tún padà ìyọ́n ni màá ní kàbúrò yìí ṣe lẹ̀ màá ní kàn sí awó ẹgbẹ́ kiri yìí wọ́n ẹgbẹ́ kọ̀ pín wa ń fà ọ̀rọ̀ la náà. àgbẹ̀ ọkọ àwọn nàìjíríà wọn. nàìjíríà èèyàn ni wọn. ọ̀rọ̀ la náà. ń bá mi dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe máa ń tọ́jú mi gbogbo gbà yìí gbogbo àwọn fámìlì wa wá ń ṣe dáadáa pẹ̀lú wọn. ẹ wà á àǹkó bẹ́ẹ̀ ṣe ṣe ní kí a máa ṣe o ẹ má yí wáyé padà ẹ lánàá ṣẹ́rí àbúrò mi ni tó bá rù sí ẹ jẹ́ kí n gbọ́ màá sọ ìyára ya ọ̀rọ̀ sí i nǹkan tí ẹ̀yin ò lè ṣe fún tí a máa kí fún yín màá ṣe fún kò dẹ̀ tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀. ẹ ṣègùn ó ti ń yọ lára ẹ mo rí pé ẹ ti ń tọ́ sọ́nà. à ẹgbẹ́ mi bò mú kan kúrú ni mi ò ṣẹgbẹ́ rárá ọlọ́run á fún ẹ ṣe. ọlọ́run á dó tẹ̀yìn náà. tí yàn bá wà láyé tí wàá rí àgbà ẹ̀ sàgbèjì. dáa. bí wàá ní yóò ti láyé rẹ̀. Mm. ṣé àwọn yẹn ò Mm. àbò òkun fẹ́mi tó rọ̀ wà mí lọ́rọ̀. ẹ ṣe gan-an ti ń lọ yìí ẹ̀yin lè wá kan làwọn ìdí nǹkan wọ́n mọ́tò Ọ̀ṣọ́dì ni. Ọ̀ṣọ́dì ni ẹ ṣáà ń lọ sùn. Ọ̀ṣọ́dì orí wo ni wọ́n ń hmm. my dear ṣó mo pé ní àìmọye ìgbà ni mo ti ń sọ fún ẹ kò dẹ̀yìn lẹ́yìn ọmọ obìnrin yìí ọlọ́run tó bá tún tẹ̀mí mọ́lẹ̀ má dìgbà júlù ẹ̀. àǹtí tí bàtà ìwà ni ọkọ mi o ó yà á létí lápá tí yóò fẹ́ gbọ́rọ̀ ẹ̀wọ̀n ti sin yín mo wá mo wá bẹ̀yìn nítubí ìnùbí gẹ́gẹ́ bí obìnrin sọ́bìnrin kò ń ṣe ẹ̀ǹkan kò ń ṣe ẹ̀mejì kò ń ṣe ẹ̀mẹ́ta ni mo wá báyìí kẹ́ dẹ̀yìn lẹ́yìn ọkọ mi ẹ ní àfi rárá. ẹ jọ excuse me ẹ mà káàsán o. ẹ káàsán sáà ń kú. ẹ káàsán. èyí ọkọ mi ẹjọ tọ́jú mi lé mọ́ mi ò gbọ́ oúnjẹ mọ́. dùnà kí ló wá ṣe ń bí láti òdìdí Òṣòdì kí ló wá débi ó ti lè jọ wújù ẹ nílé àbúrò mi. kí lè mi wá ṣe. báwo lẹ jẹ́ sí ẹni tó dúró yìí. ọkọ mi ni legal husband mi ni. ẹ gbọ́ ẹ mọ̀ wọ́n. Òṣòdì là ń gbé abẹ́ẹ̀rí Òṣòdì là ń gbé mi mọ́ nǹkan tó wá débi ẹ wọ́n máa jowú tó bá ti rí obìnrin pẹ̀lú báyìí o tiẹ̀ fẹ́ mọ̀ bóyá fámìlì mi ni ilé fámìlì mi lòun wá ń tòló wá fún wọn ni. ẹ̀dẹ̀lẹ̀ ti wá bí rí pé ẹ ti rí arábìnrin yẹn wọ̀n nu wọn fún nǹkan kan. gbogbo èyí tó yẹ tọkọ mi kó wà tùjọ kó fi máa tọ́jú èmi ìyàwó ẹ̀ orí ìyàwó yín lọ tún run lé. bọ́láńlé ibo lẹ sọ pé ń gbé tí mò ń gbọ́ yìí. àdúgbò yìí là ń gbé kódà tẹ bá dúró síbi iṣẹ́ rílẹ̀ irú táwọn orúfọ ẹ̀ lókè yẹn green yẹn ibẹ̀ gangan là ń gbé mo dẹ̀ ti wá bá ìyàwó yín kọ́ fi ọkọ mi lọ́rùn sílẹ̀ ṣẹ́rí ẹ̀yìn ti sẹ́yìn gbogbo wa ládùúgbò àwòsókó là ń wò yẹn ń wora yín láwò rẹ̀ rìn. ẹ jọ sórí ọkọ ṣọba jálẹ̀ mi orí àwọn ti yá. ẹ wọ ẹ kìlọ̀ fúyàwó yan ẹ fi ọkọ mi sílẹ̀ ẹ fi ọkọ mi sílẹ̀ jẹ́ kí n sọ ọ̀rẹ́ mi. Bọ́láńlé. Tí o bá ń fọnú bẹ́ẹ̀ o bá wọnú lẹ́yìn. lórí burúkú ọmọ ẹnu ẹ lájọ wa yẹn. bọ́láde má wọ bí o lórí burúkú èmi ló wọ́n sọ níbẹ̀ wò dání. bọ́láde dúró náà so èmi ni ìwọ àti àlẹ́ ẹjọ́ ń pòwe mọ́ nígbà tí mo park bí tí mo tún fi mọ́tò mi gbé kò ní sóríire o ìyẹn dábọ̀ yìí òfò ni wọ́n dẹ̀ máa ṣe ìwọ ti gbọ́ngàn òfò ni wọ́n máa ṣe má wọ bí yìí o tí o bá fẹ́ kí àlejò méjì kó bọ́ lọ́hùn lé má tẹ̀lé má wọnú lé yìí o ó dẹ̀ sọ mí di idiot that stupid boy tó dúdú yẹn ó débí yìí mo fi mọ́tò gbé last time mi ò kíá ó débí sí sọ pé ó ṣe ìjà àmàlà tán ni pẹ̀lú àwọn òkúfe tó dọ́ṣọ̀ nínú ilé mi bì àwọn tó bí ẹ wọn máa ṣòfò ẹni tó bá wọnú lé yìí èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ máa pa ẹ́ dànù ní sè ọ̀rọ̀ pé mò ń pa ẹ́ mò ń para mi ò ṣẹlẹ̀ èmi ò ní kú o máa pa ìwọ nìkan ní sípẹ́ẹ̀lì wẹ̀ wàá mẹ́tọ́ jẹ́mi àbọ̀mọ̀ sọ́mọ̀ má wọ bí mò ń sọ fún ẹ o. èṣù ni èṣù ni má bínú ọkọ mi jọ dáríjì mi èṣù ni. ok ǹjọ́ mọ̀ pé kí nìkan ò ṣe àtọ̀sẹ́wọ̀n ọmọ bẹ́ẹ̀ mo rẹ́ láti bẹ̀rẹ̀ ti practice ẹ̀wọ̀n láti sìn lọ nítorí tiẹ̀ torí mo kẹ́ tí n bá pa ìjọba ò ní fojú rẹ̀ wò mí mo fẹ́ mo fẹ́ máa practice ẹ̀wọ̀n láti sìn lọ máa pa ẹni tó bá wọ bí àwọn òbí ẹ̀ máa wá gbòkú ẹ̀ ni máa slice ẹ̀ ni òbí àlè wà nulẹ̀ so bí mo tiẹ̀ ṣe ń rìn káàkiri street àtàdúgbò àwòsíkún làwọn ará àdúgbò ń gbomi àbí àbí mo dẹ̀ ń wúra mi láwòrán rìn àwọn láàbù èmi èmi àkànbí ó ní ṣe oore mo ṣe ń wọ ẹ̀yẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ kọ́dà bí ẹrẹ mo ní kọ́ mo ní bẹ́ẹ̀ ọ̀dà kọ́ nìkan má jì. ọ̀sán-ní ọ̀ ọ̀sán-ní ọ̀ ọ̀sán-ní ọ̀ ọ̀sán-ní ọ̀ ọ̀sán-ní ọ̀ àlejò méjì máa bọ́ lọ́lé ìbọn ìwé lẹ́gbàá ṣe sílẹ̀ ó ṣòwò làwọn ọba o. ọgbọ́n gba ẹ̀mí mi máa ti gba ẹ̀mí tiẹ̀. ohun abáṣe sílẹ̀ la máa dé bá. orí mi tiẹ̀ burú tí mo ṣe orí mi mo ti gangan. mo rí ẹ lẹ́nu mo yó. pàtó ìtọ́jú yóò gan lọ wá yóò. <laughs> Ah, my dear gbogbo ẹ̀ kàn jáde tó kàn sí. kí ló dé. irọ́ kò sí kankan. Ah, I'm very sorry. nǹkan tó rí lẹ́yìn mi mi ń ṣọlẹ. èèyàn náà ló ń jalè àwọn tó ti ń jalè náà kì í ṣe pé òun ọ̀bẹ náà tó jẹ́ kí n máa lọ. má bínú ṣùgbọ́n kò yẹ kí n sọ iṣẹ́ tí mo ṣe fún ẹ kọ́kàn ẹ lè balẹ̀ ni security officer ni mí. <laughs> Eh, iṣẹ́ wa ò gbà ká máa sọ iṣẹ́ tó. so ọlọ́pàá ni. àwọn fi gbogbo ẹnu sọ ọfíìsà. àwọn ti já mo ní bóyá mo ṣiṣẹ́ gbàlejò hmm. kí ni ká ti gbọ́ wọn àti máa lé wọn bọ̀ wọn á kọlu ẹ̀ mọ́. Ah, ẹlẹ́dàá mi oògùn tí bá ti rí náà kàn mí máa ń balẹ̀ ebè mi máa ń ga báyìí ọkọ ọbẹ̀ mi asọ́ọ̀lì lílé àwọn tó ti fẹ́ owó lé mi ó ti ṣe sọ́kùnrin bọ yẹn ní tètè dùn. Hello. Hey, no mo ti sọ fún yín ẹ má wọrí tẹ́ bá ti sọ fún mọ́ sí mi ó máa gbà tí mi bá sọ fún ọ bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ kí n sùn tá láìsọ. ṣe gbọ́ ẹ mọ̀ pé tẹ́ bá sọ fún ọ bẹ́ẹ̀ yẹn sí wọn máa bí bí èmi àti ńlájọ plan ẹ ti mọ̀rọ̀ mọ́ mi. ẹ bẹ́ẹ̀ ni mà ok alright ma ẹ ṣe gan ma. <laughs> oh my god. Sister mi kí ló tún fọ́ ní báyìí. Ah, ṣìyàn ó ti fẹ́ fìfẹ́ yí mi lórí síbi báyìí ìfà ṣe ló ń tíìsì mi látàárọ̀. èèyàn tó kọ yìí ṣá kí ló máa sọ o. ó ti fẹ́ fi ìfẹ́ ó ti fẹ́ fi yí mi lórí mm-hmm. ṣé ẹ bá mi kí wọn ṣá. ó ń gbọ́ in fact ó ṣe bèrè ẹ́ńsìs nǹkan ni mo lọ wá nílé. Eh, and ẹ bá mi sọ fún wọn kó má gbàgbé fóònù tí mo sọ fún wọn gbà yẹn. mo ti gbọ́ màá jíṣẹ́ understand and mo fẹ́ dé ọjà mo ti ní kí sáré get àwọn nǹkan òbíṣà tá a fẹ́ sè. ok má pẹ́ ṣá o. ẹ ẹ tómi wà ní sórí ata tó rà last time yẹn ó ti pọ̀ jù o má jẹ́ ká pọ̀ this time around o gbọ́dọ̀ díẹ̀ ní kò bá kí tòmí ti pọ̀ ṣùgbọ́n. right mo ti dán. má pẹ́ o mo ti dán. okay. <laughs> oh. Akujokoma. um, torí ọmọ wa adéṣeyan tó wà ní ìlú òyìnbó òun láti torí ẹ̀ wá síbi ẹ òun ó pè wá ó ní ká bóun wá síbi wípé òun ò ní pẹ́ wá sílé wípé ọmọ yín tóun bá máa fi wá sílé òun fẹ́ wá tọrọ ẹ̀ nítorí ẹ̀ ni èmi àtàntì mi là ṣe wá síbi ìgbà táwa débí lóòótọ́ a ti mọ ọmọ wa yìí ó ti ń wá sọ́dọ̀ wa dáadáa ṣùgbọ́n gbà táwa náà ti wá débí a wá rí i pé ilé rere ló ti wá inú wa dẹ̀ dùn gan-an wípé ọmọ wa ṣèyàn ibi tí ó ti wá mú ọmọ ilé rere ni. ṣé mo dúpẹ́ àwa náà rèé àjùbá yìí náà lọ ẹ̀yìn ọmọ yìí ó ti ròyìn gan-an mo dẹ̀ ń dúpẹ́ fọlọ́run àdúrà mi sọ́lọ́run ni pé ọlọ́run tó fẹ́ fi ìdùnnú ẹ̀ tó fẹ́ fi kó wa jọ kò wá ní fìbínú ẹ̀ tú wa ká. àmín àmín mm. àmín. ẹ ṣe ìyá wa ọlọ́run á wò wọ́n pọ̀ ṣẹ́rí èèyàn kì í gbókèrè mọ dídùn ọbẹ̀ o nígbà tí a dáṣẹ̀ wọ bíbá yìí ni mo rí i pé ilé eré lọmọ mi ti yọ ọkọ ó dẹ̀ dùnnú mi púpọ̀ alihamudulilayi alihamudulilayi ṣẹ́rí ìyá wa bẹ́ẹ̀ ṣe ń wo àwa yìí náà èèyàn kì í yinra ẹ o gbẹ̀dẹ̀ ṣe ń wò wáyìí ilé làwa náà ti wá ilé lọmọ yín wọ̀ àwa ò tiẹ̀ kí níyàwó ọmọ bíbí inú wa la máa ń ní níjọ́ tíyàwó ọmọ wa bá ti dásẹ̀ wọnú ilé wa báyìí ló ti dọmọ bíbí inú wa níjọ́ tọkọ ọmọ wa bá dẹ̀ ti dásẹ̀ wọnú ilé wa báyìí ló ti dọmọ bíbí inú wa. ṣe rí bí mo ṣe ń rí yìí ah inú mi dùn o inú mi dùn pé ilé eré mi náà ti lọ yàn kọ́ nítorí pé bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí wọn ò ju mẹ́rin náà lọ́wọ́ mi àwọn mẹ́rin ni mo bí. ọlọ́run àdébà yín wò. ọlọ́run á wò wọ́n. àmín àwọn mẹ́rin náà èmi nìkan ni mo ń gbọ́ bùkátà wọn mi ìwà gbàdúrà rú ẹ̀ fún ọmọ mi ipe kóun náà rogun àdágbé àdáfà bíi ti tèmi torí ṣe rí àdágbé àdáfà tẹ́rì yẹn kò ń ṣe nǹkan gidi fọmọlúàbí o. bẹ́ẹ̀ ni mi ìwà gbàdúrà rú ẹ̀ fọmọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ipe ọmọ mi ó wọlé re ọmọ yín náà tó wá wà nírìn àjò ní agbára ọlọ́run adéláyọ̀ wà bá wa. àmín àmín àmín. àwa náà rèé àṣemọkùnrin ẹṣẹ wa ẹṣẹ ìyá wa ẹṣẹ mi dúpẹ́ wípé ká báwọn yọjú síbi wípé òun àti orí fóònù náà ti jọ ń sọ̀rọ̀ ká tiẹ̀ mọ́rú èèyàn tá a jẹ́ káwa náà kọ́ ká mọ́rú èèyàn tẹ̀ jẹ́ àmọ́ mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwa báyìí ní ìbá èèyàn gidi inú mi dùn ayọ̀ mi kún mm-hmm. ṣé wàá rí ọmọ yín náà tó wà nírìn àjò ní agbára ọlọ́run adébá aláyọ̀ àtàlàfíà ayọ̀ àtàlàfíà lọ́rọ̀ máa fi pa ẹ̀. ẹ tómi lọ́lá tómi máa. báwo ni ṣe ìṣẹ́ bẹ́ẹ̀ ni wàá rí tètè mẹ́ṣẹ́. wọ́n máa ń tẹ̀lé gbóòórùn tán. ìyá wa bàbá wa ìyán wa ráìsì wa ìwúlẹ̀ fẹ́. ṣẹ́ẹ̀rì gbogbo bínú tèmi tí ẹ ṣe lónìí ní ìbàjẹ́ pé kì í àṣejù bá wọn bẹ́ẹ̀ lónìí kẹ́ gbé gbogbo ẹ̀rọ àmọ́ yọ̀dà. yọ̀dà ẹ ṣe ìyá mi ó yà á ṣe ìṣe. mú mi kí ẹ má wọ ẹ jẹ́ kí mi wọlé lọ kí lọ sí. ní sọ́kẹ́jọ́ ló bu ẹ̀lẹ́mọ́rọ́ ẹ̀ tí màá fi jó sí dáadáa. ẹ mọ̀ nígbà mọ̀ ní ti ń wáyé èmi ti ń ṣàkíyèsí ìwà ẹ̀ tí wọ́n bá bí èèyàn léèrè bí ìlú wà ló ti máa mọ̀ èmi tí wọ́n pọ̀ mọ́ ilé rẹ̀ ló ti ilé rẹ̀ ló ti wà ilé <laughs> fẹ́ jáde ni ah, ah, ẹ má sọ fún mi pé èmi tí mo mọ ọkọ mi bọ̀ wá kí ẹ fẹ́ máa jáde lọ. Ah, o bá tún òṣì sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó mi yàn bọ̀ wá bá mi. ẹ wò mọ́ mi ó ṣẹ̀dẹ̀ láti yankí ni mo dẹ̀ ṣe sọ̀kalẹ̀ ní airport báyìí mo ní kó tó lọ sí ẹ̀mẹ̀wẹ̀ kó tó lọ sílé wọn ó gbọ́dọ̀ kọ́kọ́ wá sílé wa náà kó wá kí ìyá ìyàwó ẹ̀. ó mọ nǹkan tó wà bẹ́ẹ̀ mi ì lè dúró torí àwọn ọ̀rẹ́ mi tájọ lọ pàtí wọ́n ti ń pè mí látàárọ̀ ọkọ mi báwo ni nǹkan. dáadáa ni mo. ṣé dáadáa ló dé àwọn fámìlì nǹkan. àlàáfíà ni. wo ó máa padà wá ń jọ mí ni o tó bá wá mi màá ṣe lálejò. àwọn ọ̀rẹ́ mi dúró dè à ń lọ patí ni. ṣé lálejò. ó dà kó ó dà bọ̀ ọkọ mi. Ah, me that. Oh, I look at jẹ́ kí n yìn bàbá àbẹ̀bí ò sí ìwé sọ́ọ̀bù gbà o ṣeun rárá o. Ah. báwo ló ṣe jẹ́ ẹ wo ọjà mi ta láìsí ìyàn bẹ́ẹ̀ ọ̀dà náà tí a bá fẹ́ gbogbogbò gbà lọ báwo ni mo ṣe ní gbé lọ báyìí torí ọlọ́run. àgbàbí ọkọ̀ bàrà àdúgbò ẹ ẹ ẹ ẹ má bọ́ta ẹ bọ́lọ̀ ti rí làkòtò wá ní ọdún bẹ́ẹ̀ yóò yá lóde náà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ jọ ẹ máa bọ̀ báyìí jésù jésù báyìí kí ni sọ báyìí kí ni sọ báyìí. bàbá àbẹ̀bí ó rí pẹ́lú ayé rẹ ti ta kí n gbogbo èlé ọ̀sẹ̀ bẹ́ẹ̀ tilẹ̀kùn máa rí lórí ẹni bó o ṣe rí ìwọ̀n rún ọmọ orí ẹni. ọmọ ọmọ ti burú fún ọ màálù rẹ ti padà sí Ṣàngó. gbogbo ẹgbẹ́ rẹ ibi tọ́ dáa ni wọ́n ti ń ṣe é ẹlẹ́sẹẹsẹ ẹlẹ́ni wọ́n àti ẹjọ́ ẹjọ́ wà ó ní kíkà pọ̀ wà máa lọ kílò dúró fún. ọwọ́ àròsọ. ọ lògìtì ọ ọ lògìtì ayé yín ayé ah! Ah, ayé rẹ ti bàjẹ́ ayé rẹ ti bàjẹ́ gbogbo ò ti rí ọmọ pé o ti darúgbó ọ̀dẹ̀ èkó tó ọgbà ojú ọmọ pé o ti gbó o ti gbókò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ gbogbo ẹsẹ̀ sókè sókè sókè sọ́sọ́kí ayé yín ti bàjẹ́ ẹ rò kí nǹkan gidi ẹsẹ̀ yìí o ẹ wá ń ya kínní ọwọ́ ẹ ń yà sí gbogbo ẹ ó yẹ káwọn ọmọ rẹ yóò sùn ọ̀rí gidi kí wọ́n sọ sínú kànga ọ̀rọ̀ kẹtì ẹ ti bàjẹ́ gbogbo ẹgbẹ́ rẹ ibi tó dáa ni wọ́n ń ṣe é sí tí ẹ ti ń rówó gidi gbà torí tọ́rọ́kọ́bọ̀ tó rí gbà lọ́wọ́ eléyàwó à sórí ó sórúkú olórí burúkú ti ẹgbẹ́ òbó ni ìwọ gan gbogbo ẹ̀ ni ó ti dá paadi. sórí tiwọn náà ti ń dán mẹ́wàá wò nínú ilé o ọyọ ọkọ gbogbo ayé bọ́ àbáyọ ayé wò ní fíọ́lẹ̀ sọ̀rọ̀ pé náà ọyọ ọkọ gbogbo ayé sẹ́ gbogbo ẹ̀rọ àdúgbò ẹ̀wọ̀n olórí burúkú ti dán lọ kò ní dà fún ọ ojú ọlọ àfitọ́ ọba yọ ọta àfitọ́ ọba instrument ta ni ó ti kú òtẹ́ mi. ìfisẹ̀sìn n tó ń gbé káàkiri kí ni tọ́sí ah! ẹlẹ́sìn rìn tó ń tó fi pitú káàkiri àdúgbò kí ló ṣe pé kinní ọ̀nà nípọn tó sì ìyá báyìí lọ́sẹ̀ nu ó tù ú ta gbogbo ayé ní ọ̀bọ̀ orí gbogbo ará àdúgbò ẹ máa bọ̀ kọjá àní fẹ́ fi ọ́ sẹ̀sẹ̀ ọmọ ṣìyàn kí ni ìtumọ̀ gbogbo eléyìí sìn mo dé ń béèrè pé kí ló máa jẹ látàárọ̀ ó dá mi lóhùn. Demilade it's like you are not getting it mo ní tí mi bá rí love of my life oúnjẹ ò lè lọ lẹ́nu mi no báwo ló ṣe fẹ́ kó ń jẹ lẹ́lẹ́nu mi nígbà tí mi ò rí mọ́mí ẹ̀ mo love mọ́mí ẹ̀ náà. Ah. ṣìyàn so nǹkan tó ń sọ sí ni pé o love mommy," o fẹ́ rí mọ́mí. ẹ fine ìyá ìyàwó ẹ ni mommy. o love mommy. Mommy, dẹ̀ love ẹ náà bọ́ ẹ̀yin ò ní kó má jẹun náà. mi ò lè jẹun o nítorí pé òun nífẹ̀ẹ́ mi òun ní dùnnú mi tí n bá ti rí mọ́ sí ẹ dẹ́n oúnjẹ yẹn lọ lẹ́nu mi because I love her so much I love your mom. ṣìyàn. Hey so nǹkan tó ń sọ fún mi ń sìn ní pé tí o bá rí mọ́mì o ní jẹun. ok dìde kó wọlé lọ kó lọ change kó jẹ́ ká lọ sọ́dọ̀ mọ́mì. kí lọ change. yeah. let's go. ah look at my life. oríṣiríṣi ló tẹ̀lé fún òun bá rí mọ́mì òun. Dèmíládé mú mi dà á. Túndé mo ní mọ́mì mi. Ah, ó ti ń péjú ó ti ń péjú ó ti ń péjú jàre. o <laughs> ò dẹ̀ ní sùúrù kí ló dé yáyàwó ẹ̀ ò sá lọ ibi ìbàdí ọ̀nà màdé bàbá ọ̀ ń bọ̀. Ah, bóyá lo mọ̀ pé ìfẹ́ tí mo ní sí mọ́mì ẹ̀ mi ò lè ní irú ẹ̀fẹ́ lómi láéláé yẹ́ mo lọ fún ojú mọ́mì mi lọ. <laughs> ṣíyan òjò ń torí ọlọ́run bó stop àwọn eré akọ tó máa ń bá mi ṣe kí ló mí pò nífẹ̀ẹ́ mọ́ mi. <laughs> okay. anyway ní sùúrù mo ti pè wọ́n láwọn tí ń bọ̀. mo ti pè wọ́n láwọn ń bọ̀. my love oh my god <laughs> how are you i missed you. <laughs> ah, ṣíyan mọ́mì mi ni she's my mom. dimi dimi wait wait demilade àbí kí ló korúkọ ẹ. kí problem ẹ náà ṣé òfin òun sí tiẹ̀ ò gbọ́ràn mo ní mi ò nífẹ̀ẹ́ mọ́mì ẹ̀ ni mo love. Okay? Not try me, oh. Don't try. My love. I love you. Ah, see, okay, me, What's wrong with you? Okay, no, it's here now. Baby. hello, are you? See, I love you. See you. O follow Juni. Eh? Nígbà don't ń gbòòrò ilé ni mọ́mí ẹ̀, ìwọ tó ti darúgbó yìí, wo tó ṣe rí, look at her, look at this pretty lady. Are you okay? You must be a fool sílẹ̀ kúrò lórí mọ́mí mi kúrò lórí mọ́mí mi sọ́mi ọ́ sílẹ̀. kí leléyìí ọkọ ọmọ rẹ fojú rí ọ ẹ fi ojú rinjú báyìí ah, olódùmarè o ah, mo sì kìlọ̀ fún ọ awífúnni kó tó dá ní àgbàjàkadì tó o sì mọ gbogbo èèwọ̀ tí ń bẹ nídìí ọ̀rọ̀ yìí àbá kẹwọ fún ọ ní. arábìnrin ẹkún kọ́ o jàre ẹkún kọ́ lọ́rọ̀ yìí kàn ọ̀rọ̀ ti kọjá bí ẹkún ọ̀rọ̀ ti kọjá bí ẹkún orí kí nǹkan tó ṣe ni làá mọ̀ ń dùn kó mọ̀ ṣẹlẹ̀ àmọ́ bó bá ti ṣẹlẹ̀ àtúnṣe làá wà sí. ìwọ náà sì mọ àtúnṣe tí ń bẹ nídìí rẹ̀ èyí tó kù ni pé ìwọ àti ọkọ ọmọ rẹ ẹ pàdé o. bàbá ẹ. gẹ̀rẹ̀ ẹ sùn mọ́ra yín. Ah. Ah. mo ṣiṣẹ́ láyé bàbá nítorí káwọn ọmọ mi lè máa jìyà ó ní mo ṣe fi ara mi jìyà fún ọ kókó ọmọ mi wá bá mi náà ṣe pọ̀. Ah yóò bọ́ lájọṣepọ̀ nítorí mo ti kìlọ̀ fún ọ àti pé mọ́ gbàgbé o ṣé o mọ ohun tí ń bẹ lẹ́yìn rẹ̀ nítorí ẹni àkọ́kọ́ tó bá ti fojú kàn ọ́ báyìí bẹ́ẹ̀ bá láṣepọ̀ lónìí sọ́la sọ́túnla bó bá ìdíjọ́ méje tó òkú lẹ́lẹ́jà ń ta o. mo gbé mo gbé mo ṣiṣẹ́. mo wí fún ọ o bàbá. ọ̀nà àbáyọ tó kù náà ni pé kó kó gbójú ń bẹ̀ kó mójú kúrò ń bẹ̀ kẹ́ ẹjọ́ láṣepọ̀ ni o gbọ́nà arábìnrin ni bí mo sọ fún ọ tẹ́lẹ̀ àti pé nígbà tí irú eléyìí ò wáyé èmi rò pé níbi tẹ́ ẹ ti mọ́ ń ṣe ìranù játijàti yín kiri ibẹ̀ ló ti yẹ kó o ti mọ́ lo gbogbo àwọn tó yẹ kó o lò o sì ti mọ̀ pé ẹni tẹ́ ẹ jọ fẹ́ ṣe orí ibú kiri òun ni ilẹ̀ ẹ jọ fojú kanra yín mi mọ̀ pé ọkọ ọmọ mi máa wà èmi nìkan ni mo wà lẹ́jọ́ yẹn mo sì ń jáde lọ máa ṣe máa jáde lọ ni òun ni mo ṣe lọ kí n tó kúrò lé bí mo ṣe pàdé wọn nìyẹn bàbá ẹ ṣàánú mi. arábìnrin ṣé lóòótọ́ nìwọ ti láwọn ọmọ tó ti dàgbà débi pé wọ́n lè relé ọkọ bó o bá wá ti ní irú eléyìí kí ló wá sun ọdẹ ìdí ìṣekúṣe kí ló dé tó o gbà kádàrá kó o fọ̀rọ̀ mọ́ lọ́hùn lọ́kàn kó o gbà pé o ti wálé ayé iṣẹ́ bọ́ ní iṣẹ́ oògùn tó o fi wá pé ó mọ̀ ṣe irú iṣẹ́ jàtijàti báwọn kiri kí ló dé. bàbá ẹ wọ ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ wàhálà ló pọ̀ jù mí lọ odidi ọmọ mẹ́rin lèmi nìkan dátọ̀ nítorí káwọn ọmọ mi máa máa jìyà kí gbèsè ilé ayé wọn lè rọrùn ó ní mo ṣe fi nǹkan tí mo ní mo fi wá nǹkan tí mi ò ní mi mọ̀ yí pé ìyá ni màá bá bẹ́ẹ̀ ẹ ṣe màá nǹkan tí mò ń sọ yẹ kó ti yé yín ṣé rí ọ̀rọ̀ business mo mú abayín wait and get ni. sórí o lè mọ bí orí mi ṣe ń dàrú pẹ̀lú géńdé sọpá lórí business yẹn tí mi dẹ̀ ló láti fi execute contract yẹn. Ah! ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹjọ́ gbogbo ẹni mo kàn ń ro ń sìn pé ah! báwo la ṣe máa ṣe ṣe máa ẹmọ tèmi tiẹ̀ ń rò ni ṣe rí àwọn tó máa ń yáwọ̀ ní bank ìkúnnu méjì tá a bá ti rí i pé a máa tètè rówó yẹn gbà ṣé tá a bá ti tètè ṣe é sí bẹ́ẹ̀ la ti tètè máa rówó gbà ń bẹ́ẹ̀. Um, ṣùtẹ̀ rí nǹkan tó ń sọ nípa ọ̀rọ̀ àwọn tó ń yáwó lówó ilé yẹn kọ́kọ́ mú yẹn kú bẹ́ẹ̀ náà don't even go there ṣòro àwọn yẹn gbogbo àdúrà táwọn máa ń gbà ni pé kẹ́ ẹ má rówó san tó bá ti yẹ lówó báyìí àdúrà pé kò má rówó san ni kọ́ lè gba gbogbo nǹkan tí ó bá fi dúró. ẹ̀ punctuality báńkì yẹn kódà kò ráìtì hmm. but the problem is. Um, báńkì máa béèrè fún kòlátẹ́rà àdé ní kòlátẹ́rà tàbí lọ fi yáwó báńkì ń sìn ah bísíǹsì yẹn bó ṣe ń sọ yẹn ó jẹ́ kó rí mi kó ní nǹkan máa hó ni ọlọ́run bá ń gbọ́ ah kí wọ́n ti ríyàn ọdún tẹ̀lé òde bá kejì sọ̀rọ̀ ṣẹlẹ̀ àìkú kejì ni mo fẹ́ bá sọ̀rọ̀ kò sówó lọ́wọ́ ẹ̀ bígì náà ah, eh, bàbá kò só ilẹ̀ tó ilẹ̀ tó rà bí ìgbà tó yẹ pé kò jọ bí ìgbà ń dáwó lẹ̀sán ń bẹ̀ ah bísíǹsì bàbá ó ṣú ọ ah. kí ni kí ni ah, irú ọ̀rọ̀ òṣìwò ló ń sọ yìí kẹ̀ ah. àbọ̀ máa gbọ́ nǹkan tó ń sọ ni ó ń sọ fún mi pé kí n fi ilé kan ṣo tí mo ní kí kí kí kí kí lọ mú ìwé ẹ̀ kí kí lọ fi yáwó báńkì irú ọ̀rọ̀ ló ń sọ yìí. Eh, eh, eh, chairman èmi ò ní fẹ́ kẹ́ ẹ blame madam ah, mi ò ní fẹ́ kẹ́ ẹ blame o ṣé rí tẹ́ bá ti lè kó ìwé ilé ìsílẹ̀ lóòótọ́ fún wọn báńkì tó yá wa lówó láàrin oṣù kan àti parí nǹkan tá fẹ́ parí ẹ dẹ̀ wá fún báǹkì lówó tí ẹ yá lọ́wọ́ wọn interest tó náà fẹ́ gbà ẹ yọ fún wọn owó tó sì tún wà nílẹ̀ ó pọ̀ ó máa tó wá pín. orúkọ là ń sọ yìí. o mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ń sọ nǹkan tó le ni kí wọ́n ní property kan ṣò kó dẹ̀ fi lọ yáwó báǹkì ẹ̀wọ̀n nǹkan tó le ni but nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni pé o sọ pé business yìí ó máa yọwó máa yọwó máa yọwó mo dẹ̀ mọ̀ pé business ẹ lóòótọ́ gbẹ̀mí ló máa ń jáde ojú lélẹ́yìí tí mo àpọ̀jù tó ti máa ń wá látẹ̀yìn lọ. ṣé àmọ́ ṣe rí lẹ́yìn ilé tí bá gbé nǹkan mi wà báyìí ẹ máa máa gbà lọ́wọ́ kan bẹ́ẹ̀ ni ilé ìṣú ọ. tí o bá sọ nǹkan olùkọ́ lérí nǹkan yìí owó lèèyàn fi ń pè náà owó owó là ń sọ yìí ah, owó tó máa jáde business máa ṣú ọ. kí ló ń ṣe kí ló ń ṣe tó ń ṣojú bíi gini nígbà tó owó náà bá dé ń sìn ńṣe lẹ máa mú list báyìí lẹ máa kọ́ ni owó gbá owó àwo owó kíní owó gbogbo ẹ̀ lẹ máa kọ jáde owó hundis ṣẹ́rí ọ̀rọ̀ obìnrin nìyẹn madam náà rẹ̀ rí bílé bá pé méjì. ìdùnnú àwọn ìyá wa náà ní ìṣúwà láti ẹ̀ mọ́ṣẹ́ mo fẹ́ kí bígì náà kó mọ̀ pàdé ìyẹn sẹ́yìn yorùbá kájọ ríra wa lọ́rọ̀ rọ̀lẹ́ ẹ̀ fi bíjà rọ̀ làdẹ̀ ẹ̀ fi pàṣẹ sí ibi tó yẹ ká fi pàṣẹ sí bí a lè tiẹ̀ ní àbí ilé tiẹ̀ ká lè sọ gbogbo ẹ̀yàn jù. bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí bí gígan wà lórí ìrìn tóun náà dùn káàkiri pé ká tiẹ̀ réyàn kan tó fẹ́ tó má kó rọra dùn kó rọra tó má <laughs> kò sí wàhálà fún wa ń kọta jẹjẹ rí. ẹ ò serious pẹ̀lú ọ̀dọ́ sọ <laughs> ẹ ẹ ti mọ tẹ́mi sọ sí ká lè yanjú ohun tá a bá wá mo ń wò pé ẹ jẹ́ kí madam fún aláyè ká lè sáré sọ̀rọ̀ wa. ẹ mọ ṣẹlẹ̀ ni pé um, ẹ ń jẹ́ ká ṣe bẹ́yẹn reason ni pé mo pé kò sí bó ṣe ń lọ tí ìyàwó mi náà mọ̀ pa ẹ̀ gbogbo bí a ṣe fi um, ìwé eléyìí tá a fi yáwó ní báńkì gbogbo ẹ̀ náà ló mọ̀ in fact ni òun gan ló mú àìdíà yìí pé ká fi ilé yìí ká fi yáwó lẹ̀ ṣe pé um, ó ń láti wà ń bí. so lẹ́yìn gbogbo uh, bí a ṣe gba owó tó dẹ̀ sì wà ńlẹ̀ ńsìn èmi wò pé next thing to ẹ̀ka ṣe ń sìn ni pé ká yọ owó tá a yá ní bank pẹ̀lú interest ẹ̀ kí mi lè gba ìwé ilé tèmi padà. ẹ ṣáma èló ni owó tó kúnlẹ̀ gangan gan ta fẹ́ pín. owó tó kúnlẹ̀ is just um, ten million naira. ló kù. yes. Uh, anyway kò sí ṣe kò sáì ṣe a ní láti ṣe máa prolong matter ká bẹ owó sí méjì ní fifty fifty ló bá tán. ẹ ò fọ ni ah, ah, ojú ti ẹ ràn mọ́ owó ṣá fifty fifty fifty báwo sixty forty ẹ tí ẹ wú wípé èmi tó yẹ pé èmi ni mo risk life ara mi mo risk life àwọn family mi mo gbé ìwé lé mi lẹ̀ mo lọ fi yáwó ní bank ok tó bá jẹ́ pé mo ṣe gbé ìwé lé lẹ̀ kí bí sẹ́ẹ̀ ta fowó yẹn ṣe kó flop nǹkan ṣe pé orí mi ni gbogbo ẹ̀ máa wà. isaman ẹ fi gbogbo yẹn lẹ o ṣé òun á gba twenty percent èmi á gba twenty percent èyàn wá gba sixty lẹ́yìn tẹ́ ti yọ ojú owó tẹ́ lọ gbà interest tẹ tún sọ iná pàápàá ọlọ́run ló mọ iye tí wọ́n gbà lọ́wọ́ yín ní báǹkì iye tẹ́ pè fún wa náà iye yẹn náà là ní kẹ́ ẹ yọ nú ẹ̀. òwúrọ̀ ò láìkò owó òwúrọ̀ ah. ò láìkò owó ok anyways kò sí wàhálà kò sí wàhálà fifty fifty sealed ah. fifty fifty twenty five twenty five i take fifty. ìyàtọ̀ òun náà gbọ́n pẹ̀ ìyá náà láti jẹ́ nú ẹ̀ náà. ṣe ṣe ṣe ṣe sọ̀rọ̀ nìyẹn ṣe rí bẹ́ẹ̀ ṣe ní ìyàwó bẹ́ẹ̀ lèmi náà níyàwó inú tèmi ìyàwó tèmi á jẹ inú tiẹ̀ náà ìyàwó tiẹ̀ náà jẹ ẹ fún ìyàwó tí náà nú ẹ. mi ò jiyàn ó dẹ̀ ń sọ̀rọ̀ òun rọjú òun rọjú òun rọjú òun rọjú kí ló tẹ láìka owó tó yìí náà ẹ dẹ̀ rọjú ẹ rọjú ẹ rọjú ṣé ìyàwó tèmi tí ó gbà pé kémi kémi fi ìwé lé tèmi dún ẹ wèrè ni ṣebí wọ̀ nílẹ̀ ìwọ ṣe gbéwèé lẹ̀ tiẹ̀ lẹ̀ ìwọ náà ní ìwọ ló ṣe gbélẹ̀ tó bá pé mo ti kọ́ ilẹ̀ tọ̀dọ̀ tèmi náà in fact àti ẹni gbé kínní ìdọ́dọ̀ yẹn rárá èmi àti ẹ àti mo bá ibẹ̀ yanjú ẹ̀ bọ̀ ilẹ̀ lásán kò yàwó kò tún ní sí ọ̀fọ̀ ojú kò dẹ̀ ń lé sówó sówó ló ń bojú ọ̀rẹ́ jẹ́. mo ti gbọ́ save them no problem ok kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu wá. inú mi ti ẹ̀dùn pé gbogbo etí ní ìyànjú sí ẹ wò chairman ẹgbẹ́ mi wá nǹkan kì í dà sára ẹ mọ̀ láì kí n máa gbé nǹkan sára ń tè. Ah, chairman hmm? èmi ò mú nǹkan kan owó tèmi ní kẹ́ mo bó ifẹ́ tó mi lọ́wọ́ tí n bá ti gbowó mi tán ti bá délé n tó bá wù mí mà lọ mu. owó yìí owó yìí owó yìí kò sí wàhálà tó bá ti gbowó máa kọ chẹ́ẹ̀kì yín fún yín ẹ lọ gbà lọ́la kẹ́ kó mẹ́jọ mi lè kóró owó bẹ́ẹ̀ sílé májà bá mi àárẹ̀ ìyá fẹ́mi kan tẹ́mi máa mú ná. Oh, mo ti wá ṣẹlẹ̀ sí mo lọ gbá àwọn ìyá rẹ̀ jù mọ́ ọkọ tó wù mí ẹ̀yìn alómọ alómọ yẹn bẹ̀rẹ̀ yẹn pẹ̀lú mo ah, <laughs> ti jẹ́ kó làwọn sùn lẹ́tí bẹ̀rẹ̀ mo fẹ́ mo bá yẹn. mo ń bọ̀ bóyá ọlọ́run ọlọ́run máa kó jẹ ọtí ló máa pa ẹ́ ọtí tó mu títí tó mu ọgbà tó wọnú yàrá oníyàrá tó lọ báyàwó oníyàwó nulẹ̀ wọlé sí i ọ̀rọ̀ tó wà lẹ̀ ìwọ ò rí pé eléyìí ó pobìnrin síbi ọ̀rọ̀ business transfer ṣégbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ṣó pobìnrin yẹn jókòó. ọ̀rọ̀ gbogbo àwọn ẹni máa ń sọ ẹni máa ń kà nǹkan kún that is your problem ah. so far àtàtì ṣé owó ti tán ah. ẹ mọ ẹgbàgbé gbogbo ìtẹ̀sán. Mọ́mí, ẹ káàsì. Ẹ káàsì ma. Ẹ sì wà. Ọkùn. Ah, ah, Fún wa rí yìí. Yes ma. Màmá Ẹ̀dín sọ̀rọ̀ náà. Màá sọ̀rọ̀. Ah! Kí ló ṣẹlẹ̀? Ẹ wo ọkọ yín ni o. Bẹ́ẹ̀ni, wọ́n lásìdẹ́ǹtì pẹ̀lú mọ́tò, wọ́n ti gbókùn wọn lọ. Ah! mo yọrí àmọ́ tí mi lé o ọkọ mi o ọkọ mi o ọkọ mi ọkọ mi yẹ ìtọ́jú ní ìtọ́jú ní ìtọ́jú ní àwọn mi ò gbé yẹ Hello, good afternoon. Hello. Ah ẹ ká sọ ọ ẹkújọ mẹ́ta o ẹ láàfíà lẹ́wà o ṣé ẹ ṣì tún remain sínú ilé yìí ni. ẹ bàbá ọkọ mi kò síbi tí mo lè lọ ni. ó yẹ kẹ́ ẹ ti kẹ́rù kẹ́ ẹ ti jáde. kò síbi tí màá lọ ni. kò síbi tó máa lọ ẹ wo ó yẹ kẹ́ ti kó onú léyìí àwa kò wá fún last inspection ni tó bá di lọ́la àwọn ọlọ́pàá ń bọ̀ wọ́n máa fling ẹrú anybody tó bá bá nu lé jáde wọ́n á dẹ̀ ti bí ipa òpó ah, kọ́ mi ẹjọ́ torí ọlọ́run sì máa lọ ah, àǹtí èrè jẹ́ bá mi bẹ̀ wọ́n kò síbi tí màá kọ́ ọmọ mẹ́rin lọ ẹjọ́ torí ọlọ́run. kò sí nǹkan tí mo lè ṣe iṣẹ́ báǹkì ò rí bẹ́ẹ̀ yẹn wọ́n fààrọ̀ náà sí bíbá yìí ni. ọ̀rọ̀ báǹkì ò rí bẹ́ẹ̀ yìí ṣe ń wo ẹgbẹ́ bóyá ọkọ lè wá bí ẹgbẹ́ máa wá bẹ̀bẹ̀ tábà ti fi léṣe collateral whatever wọ́n máa lé yín jáde tẹ́ ìbá rówó san ni a dẹ̀ ti gbìyànjú àti fún yín táyìn. torí ẹ̀ la ṣe ní ká wá síbi lẹ́nu ká wá wò bóyá ẹ̀ ṣì wà ń bí abẹ́ ẹ̀ sí bí ẹ̀ kẹ́rù kẹ́ jáde àwọn ọlọ́pàá ń bọ̀ lọ́la inú mi dùn pé àwọn ọ̀dà flat wọ́n ti kẹ́rù wọn ẹ má takun síbí bó ṣọdọ àwọn fámìlì èèyàn ẹ ọkọ ẹni kó àwọn ọmọ lọbẹ. takun síbi ti fẹ́ kó ọmọ mẹ́rin lọ ẹjọ́ torí olówó ìṣàánú mi. ọmọ mẹ́rin dúró síbi kó máa bẹ̀bẹ̀. ayọ̀dẹ̀ ìjọba mi bẹ̀ wọ́n kò síbi tí màá kọ́ ọmọ mẹ́rin lọ ẹjọ́ torí olówó. nǹkan tí mo lè ṣe madam. is that clear? inú mi ti ẹ̀dùn pé àwọn tó wà mí ti kú o àwọn tó wà lókè náà ti kú o sọ yìí nìkan ló kù please let's go information la fẹ́ fún yín nìyẹn ṣe ti gbọ́ àdúrà yín á gbà o ẹ ní mi ní láì kan wá lé yín jáde ẹ tètè kú òfin ra ah, ah, ah, yín. mo gbé wa tán po wa tán ma inú fẹ́ kọ́ ọmọ mẹ́rin lọ ayé mi o. Mo lè jẹ́ alájà lónìí ọ̀rọ̀ ní ọ̀rọ̀. Ó máa tọ́jú àwọn ọmọ rẹ̀. Àwọn ìlera burú mú lágbára Ọlọ́run àwọn ọmọ mi wá ń kọ́. ẹ wọ́n wà wọ́n wà àwọn tí náà ń kọ́. lọ́wọ́ o. olùwà àtọ́jú wọn dáhùn bá mi tọ́jú ẹ kó tí mo wá rí yín fún wọn mi ṣe mí lóore. ṣọkọ yóò sọ fún yín pé òun àti ọkọ mi pẹ̀lú Mr. Ṣẹ́gun wọn jọ dá business kan papọ̀. ẹ mọ̀ pé wọ́n jọ máa ń ṣe business so èyí tẹ̀ ń sọ mi ò mọ̀ pa ẹ̀ àbí. business mo ń sọ yìí ó máa involve owó púpọ̀ gan mm-hmm. débi wípé ìwé ilé wa la fi dúró ń bank. business ẹ tún wá fìwé ilé yín yáwó. bẹ́ẹ̀ni mi ò mọ̀ kankan pa business yẹn o ó ti strange sí mi tó ta lè mi gbọ́ rí owó yẹn pọ̀ gan-an ni nǹkan tí mò ń sọ yìí ah, ah, ṣé wàá rí bí mo ṣe wà yìí àwọn báǹkì ti wá lé mi àtàwọn ọmọ mi síta kò dẹ̀ sí nǹkan tí mo lè ṣe mi ò ní owó tí mo lè lọ fi gbàwé padà ní báǹkì gbogbo ọ̀nà tẹ́ wá lè gbà tí mo lè fi gba ìwé ìrìnà jáde báǹkì ni kẹ́ máa bá mi wá báyìí kẹjọ kẹ́ ṣàánú mi. kí ni ti tèmi pẹ̀lú nǹkan tẹ́ ń sọ yìí ẹ ń sọ̀rọ̀ pé ṣé ọkọ mi àtọkọ yín mo ní mo mọ̀ but nǹkan tẹ̀ ń sọ yìí mo sọ pé strange sí mi totally mi ò mọ̀ pa business yẹn. ẹ business owó yẹn kò gbóhùn owó yẹn kò ju pé kẹ má mọ̀ lọ. mo ní wọn sọ létí mi mi ò mọ̀ anything pa nǹkan tẹ̀ ń sọ yìí. kí ló kàn mí ẹ wo ẹjọ madam ṣe mọ̀ pé ẹ jẹ́ èèyàn kan tó yẹ pé mo máa ń respect gan mi ìjẹ̀fẹ́ rí ẹ wo ọkọ mi ṣẹ̀ṣẹ̀ kú ni tẹ bá ti mọ̀ wípé ọkọ yín ò kà lára please i love my husband so much mo ṣì ń dùn mí lọ́kàn mi ẹ wo ẹjọ́ nítorí ọlọ́run ẹ máa wá lọ oh ẹ please don't ẹ mi ò fẹ́ no please ẹ jọ ẹ dìde ẹ dìde ẹ dìde please leave my house mo nífẹ̀ẹ́ ọkọ coming, ẹ jáde jàre ẹ má bá mi sọ nonsense ọkọ mi kúnjọ wẹ̀ wá bá mi sọ̀rọ̀ pé owó kan I'm kó lànà travel jàre ẹ jáde please ẹ má yẹ kí n bínú oh god ẹ má yẹ kí n bínú ẹ máa lọ ẹ máa lọ ah, ẹ̀yin èèyàn máa burú gan o ìbá ọlọ́kọ mi ṣìkù tẹ́ ẹ̀ ń kò síbi tí mo fẹ́ kó ọmọ mẹ́rẹ̀ẹ̀rin lọ ìjọ tó lè ṣàtò ni. láti bàbá ti lé wa jáde ọ̀dọ̀ oníbòmí ni mò ń kọ́ ọmọ mi sí mo wá ní kí wá bá yín pé kẹjọ nítorí Ọlọ́run kẹgbà mí láyè ní bíbá yín dáàdì kí kí wá máa gbé bàá ìpè lọ́wọ́ ọmọ mi. ó dáa ẹ pé àwọn ọmọ ẹ ìgbà tí wọ́n lé yín jáde ọ̀dọ̀ àwọn oníbọ̀ yín ló kó sí. bẹ́ẹ̀ lọ́wọ́ á sìn. ìyẹn náà dáa ìyẹn náà dáa wo wo bí nígbà tí àbúrò mi wà láyé ó jẹ́ arójútu àbúrò mi ó jẹ́ arójú ẹ̀ ńlẹ̀ nísìnyí ilé tó kọ́ ọ̀hún alẹ́ yín jáde nítorí pé ó ti yáwó ní báǹkì ẹ̀ rówó san wá lẹ́yìn jáde wàá fẹ́ kọ́ ọ wá síbí kò pọ́síbù kò pọ́síbù ṣé bí gbà yẹn náà tó kọ́lé yẹn ìwọ yìí ló sọ fún àbúrò mi kó ra jẹ́sẹ̀ dànù ah. káwọ́ bẹ̀ wọlé. Ah, èmi kọ́ èmi kọ́ mo sọ pé kó kò tẹ́ ẹ̀ mi ó ọmọ rẹ̀ lè gbé bí yìí o ó bá sun ẹ̀jẹ̀ kó rán èmi o ṣùgbọ́ kó sun ẹ̀jẹ̀ ẹ wo ẹ sọ ẹ sọ sọ sọ bọ̀dá mi ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ wo ìyá tèmiládé ó mọ̀ kọ́tẹ́mi kọ́ fẹ́ sọ fún ẹ ara nǹkan tá a ṣe ń sọ wípé àṣélẹ̀ làbá wa bá ni orí báyìí tán sọ fún ẹ ìwọ ọmọ kan tó ṣe fún mi nígbà tí mo wálé yín ọmọ kan tó fojú mi rí wo àná ti lọ sin òun rántí èní ló délẹ̀ yìí o òun wá nìkan gba ọmọ àwọn lè gbọ́ ọmọ o èmi ní bùkátà o èmi náà bí àwọn ọmọ tèmi kẹ́mi náà jèrè wọn wọ́n náà jèrè wọn sórí o mọ̀ kan tí mo kàn fẹ́ sọ fún ẹ o fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá jẹun ni ṣé báwọn ìyàwó olówó ni ẹ bọ́ bá lé ẹ ń bẹ̀ yẹn nínú àwọn owó tí wọn náà ti jí pamọ́ lọ́rẹ́ǹtì yàrá kọ̀ọ̀kan kọ́ ọmọ ẹ̀dá síbẹ̀ kó máa tọ́ wọn. kò sówó kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ bí ìbádẹ́ ṣe bẹ́ẹ̀ ṣó mọ̀ ná ọ̀dọ̀ wọn ẹbí yín ṣèbí ńgbà tí eh, àbúrò mi wà láyé ìbẹ́yìn lè di oúnjẹ bẹ́ẹ̀ lẹ́ ń kó jẹ ẹ lọ síbẹ̀ ìyí táwọn náà ti jẹ kán pọ̀ ó ti gbọ́ ṣèwọ lẹ́bi. jọjọjọjọ ẹ jẹ́ kó máa lọ. ẹ fi lè má sí. ẹ jẹ́ kó máa lọ kí ló fẹ́ lọ́dún ṣe. ọ̀rọ̀ ẹ jẹ ọ̀rọ̀ ẹ rumi ọ̀rù mi nú ọ̀rù mi nú ẹ̀fẹ́ ọ̀bọ̀lọ́kùn mi ni. ó jẹ́ ká lójú àbúrò mi gbàtọ́ àlàyé à lójú ẹ̀ wọ́n fọ ajá mọ́lẹ̀. ẹ wò bọ̀ dá mi ojúlórójú ṣàánú ọmọ tó ṣẹlẹ̀ ẹ lọ lè ní ojúlórójú ṣàánú. bó o sunkún dàlá mẹ́wàá bẹ́ẹ̀ jẹ́ jáde à lè gba àwọn ọmọ ọlọ́run abẹ́ wò wọ́n ọlọ́run adá wọn sí ṣó ti gbá ṣùgbọ́n níwọ̀nba owó táwa náà bá ní ní agbára kó má dàbí wípé torí alájọbí mi fẹ́ kó kún alájọbí jálá tọwọ́ mi ìyí tèmi náà bá ní agbára ibikíbi tó bá wà jẹ́ kí n mọ̀ màá máa kó owó wá fún ẹ wàá máa fi tọ́ ṣùgbọ́n pé kọ́ máa gbé lọ́dọ̀ tèmi èmi ò faramọ́ òun náà dẹni bọ̀dá náà ti sọ pé àwọn ò faramọ́ ni. ọlọ́run á wò náà wọ́n dáhùn sí nǹkan kò ṣe wọ́n lágbára ọlọ́run ló ti gbọ́ ẹ kí lé o. ẹ ká sọ ẹ ká ìyá mi wá ẹtùjọ mẹ́ta wá kí ló dé kójú ẹ tó rí báyìí. kí ló ṣe ẹ́ àpótí láti ìgbà tọkọ mi ti kú ni mo ti ń bá wàhálà kiri báyìí o ti ìgbà tọkọ mi ti kú ni mo ti wọ̀ ọ́ ẹ mọ̀ nípa afilé wọn yẹ́wò báǹkì ni ẹ̀wọ̀n báǹkì ti dà mí síta pẹ̀lú wọn mẹ́rin lọ́wọ́. àwọn èèyàn tiẹ̀ ń kọ́. bọ́lá ò lè gbà mí gbé bùkátà ti pọ̀ jù. àwọn èèyàn ní bùkátà ẹ̀ pọ̀ àwọn ẹbí ọkọ ẹ̀ ń kọ́ ṣé báwọn olóbẹ́ àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn fún. ọ̀dọ́ wo ni mo ti ń pò kí tí wọ́n sọ́dọ̀ yìí wọ́n lé mi bí ajá ni ìyẹn àwọn ẹbí ọkọ ẹ̀ wọ́n nígbà tọkọ tèmi wà láyé pé mi ò jẹ́ kó ṣe fáwọn. èèyàn mà burú o. ó ti mọ kò tí a bá yín fún ni pé. ẹdẹ ẹdẹ kì í wà báyìí ṣé ń wà báyìí kẹjọ kẹ ṣáájú mi bí àmúlẹ̀ wa máa scott lọ́dọ̀ yìí pẹ̀lú àwọn ọmọ mi lẹ́nu torí ọlọ́run wo kò ń ṣe pé àti mánéèjì yẹn ni orí wòsíwòsí ni mò ń tà tórókóbò kò sọ́jà kò sí nǹkan kan lọ́wọ́ mi kí n tó bọ́ ẹ kí n tó bá àwọn ọmọ mi kí n tó tún bọ́ ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó fẹ́ kó dání ni. àǹtí àti jẹ àti mu yẹn ò ní fi ní lára ló jẹ́ kí n gbàrò lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn máa ṣe wọ́n máa fi jẹun mi ní ní lára láti rí bí gbórí sí ìjọrí. ilé yìí ilé ẹni tó bá ti lè ṣàtijẹ àti mu kò sí nǹkan kan tó tó dá mi dúró. ó ń ṣe pé àti bọ́ àwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n ibi bẹ́ẹ̀mi náà ṣe wà ẹ̀yìn òun fúyẹ́ kó lòun wúwo ni máa bọ̀ ilé ilé ẹ̀ dìde dìde dìde kò tọ́pẹ́ kò tọ́pẹ́. ohun abáṣe sílẹ̀ la máa dé bá. báwo ni báwo ni ṣe wá ṣe báyìí báwo ni ṣe ṣe sí gbogbo ẹbí ní báyìí mọ́ mi mo ní báwo lè ṣe ṣe báyìí ìwọ gbogbo wàhálà tó wà lẹ́sìn nítorí àtijọ́ àti mú wa lè tún kàwé àmúdára. Mọ̀mí kí ló dé? ṣebí ti fi wá lè káyé wá ṣebí kò ṣe gbogbo àwọn tí ó kàwé náà ṣoríire àwọn kan ṣàwádìí tó kàwé tó lòun dẹ̀ ṣàánú wọn kí ló wá dé màmí kí ló dé débi balẹ̀ ayé jẹ́ dúdú yìí olo àmọ́ ìbára ẹ̀mẹ́sì báyìí báwo la ṣe fẹ́ ṣe é mú mi. ó dá mọ́ mi ṣé ìwọ ló ṣe ohun tí bàbá ní kẹ́ ṣe. lè fi sọ kí nìkan fún ẹ ṣé orí ah mi lè ṣe. omi èsì ìjọ ìjọ. kàkà kí ilẹ̀ kú ní ilẹ̀ àṣà nítorí pé kẹ́ lè jẹ́yàn láyé òun ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe mo fi nǹkan tí mo ní mo fi wá nǹkan tí mi ò ní ni kẹ́ lè bá a ṣoríire àmọ́ tó bá já sí kan náà mo ti gbà ṣe pé kí ọkọ ẹ kó wá gorí mi òdòdì ah! láyé. Ah! ẹjọ́ mami ẹjọ́ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ lọ́wọ́ mami kí ni mo fẹ́ sọ bá wa búrò mi báyìí kí ni mo fẹ́ sọ fún wọn. àbọ̀ wá bá o lọ́rọ̀ wáyé ó bá a ẹrù tó dì wá gbé àṣesílẹ̀ ó ṣòun làbọ̀ wá bá o. ohun abáṣe sílẹ̀ la máa dé bá. àṣesílẹ̀ ó lọ ń pè làbọ̀ wá bá o. E. ohun abáṣe sílẹ̀ la máa dé bá ò lè gbà lùbọ́sà o kò ló fẹ́ kẹfọ́. Impossibility can never be possible. Ò lè gbin mango kò ló fẹ́ ká Impossibility can never be possible. Èyí ò bá dé gbìn náà òun ló máa ká àbọ̀ ń bọ̀ bó ní jẹ́ o ọ̀rẹ́ wa. ohun abáṣe sílẹ̀ la máa dé bá. ohun àbòwúrọ̀ ṣe o lásán bọ̀ra lẹ alẹ́ wa òwúrọ̀ láti máa mọ ohun àfòwúrọ̀ wa ṣe o lásọ̀rọ̀ alẹ́ bọ̀ fóníṣẹ́ o mo ń sọ tèmi o. ohun abáṣe sílẹ̀ la máa dé bá ìpìlẹ̀ o. ìpìlẹ̀ tó rí yẹn o ṣóun dẹ̀ ilé sí mi lé orí ìpìlẹ̀ òun máa nílé sí mi lé bàbá kọ́lé ní bípínlẹ̀ rẹ̀ ò bá rẹ̀ dá àbọ̀ ń bọ̀ lórí ẹ̀ láṣẹ ni ó gbé ayé rẹ̀.